ṣe ọ̀dá o èyè lóye o bó ṣe pín aláṣẹ ọ̀dọ̀ ọlọ́run ló yàn òye ọlọ́run ló dá ọ èyí eh, ṣe yan aláṣẹ ọ̀dọ̀ má ló bàrẹ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀. Àkìrìdì ọmọ oníkejì èdè àṣàṣà lónìí lọ. Omi yín ga o, omi tó sì lọ́tọ̀. Àkìrìdì ọmọ oníkejì èdè àṣàṣà lónìí. Ó dá dúró. Kí ló dé tójú ẹ̀ tún lè báyìí? Kí ló dé tó kọ́ra ẹ lọ́wọ́ báyìí? Kí ló ṣe ẹ́ gangan? Kí ló ṣẹlẹ̀? Ó ń bínú ni. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Màmí ẹ máa ṣẹ̀ mí gan o. Màmí máa ṣẹ̀ mí gan o kódà ẹ má ṣe mí gidigidi gidigidi ẹ má ṣe mí gidi gan torí tí bá sọ̀rọ̀ sí ẹ má sọ pé mo lágídí tẹ́rí irú abiyamọ tí yín ni mo rí rí o irú abiyamọ tí yín ni mo kọ́kọ́ rí rí nígbèsí ayé mi màámi ah kí ló dé ẹ dẹ̀ ń wò mí níran màámi ẹ mọ́jọ́ tẹ ti gbégélé tẹ ṣe gbéyàwó tó ti ṣàdúrà fún mi lọ́jọ́ náà náà yìí pé màá fi màá fi inú ṣoyún màá fi ẹ̀yìn mi màá fi gbọ́mọ pọ̀n ṣé kò tí ì tó kó wù yín pé káyìn máa sún ọmọ sókè ní lẹ́yìn títí yín o kò tí ì wù yín kó ọmọ máa pè yín grandma so you don't miss your grandma grandma thing torí gbogbo àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ṣèyàwó ní time tí mo ṣèyàwó màá mi gbogbo wọn náà ti bí mẹ́ta ìyí tó ìmí ìgọ́ ti wà ní oyún kẹrin màá dé bí màá ń gbà mí màá mi ṣé lọ́mọ máa sùn tẹ́ máa máa họrun ṣé ó yẹ kẹ́yìn máa sùn ṣé ó yẹ kẹ́ máa họrun èmi tí ẹbí mi ṣé mi ní bíyàn ni girama mi àti ẹ̀ máa wò ó pé à yé ó yẹ kí àwọn ọmọ òun o kóun ti di girama o òun fẹ́ di girama o òun fẹ́ gbọ́mọpọ̀ o òun fẹ́ ṣe irọ́ ni ti màá mi ẹ máa fi iná sórí òrùlé báyìí kéde ẹ máa sùn máa mi ẹ ti ń sùn ju abiyamọ ní kò yẹ kẹ́ sùn bẹ́ẹ̀ rárá èmi gan tẹbi ó ṣe ah máa mi máa mi. kí kú ṣe pé kò rùn mí èmi náà dẹ̀ jókòó mi ò jókòó tẹtẹrẹ bó ṣe sọ má bínú ọkọ mi adìyẹ mi ń làágùn iye ara ẹ ni ò jẹ́ ká mọ̀ kódà lánàá alánà lẹ́nìkan ìjúwe ibìkan fún mi tí mo yìí sọ pé tó bá di lẹ́ẹ̀nì máa ránṣẹ́ sí ẹ nírọ̀lẹ́ kó wá bá mi lọ́la ká lè jìjọ lọ síbẹ̀. màámi àti ìkófálẹ̀ báyìí ifá ti ń ṣe màámi ah, mi ò ríru yín rí èèyàn sọ fún yín wípé ọ̀nà àbáyọ mi wà níbì kan màámi ẹ wá ní tó bá dìrọ̀lẹ́ látàlá ti sọ fún yín o ẹ dúró dé èní àbí èmi èmi wá bílẹ̀ ẹni tó bá dìrọ̀ léèní ẹ máa pè mí kẹ́mi wá bá yín lọ́la ó di ọjọ́ mẹ́ta tẹ́ gbé sórí ọ̀rọ̀ tó yẹ ká ní mú kíní kíákíá màámi màámi ṣé kò ń ṣe ìlú yẹ kẹsàn-án pè mí bọ́ ṣe pè yín yẹn bó ṣe lè yẹ kẹsàdé pè mí alábíàmọ yín ò tó bò sọ fún yín ẹ àánú yín ṣé mi àwọn ọmọ àwọn grand ẹ àwọn grand children yín wọn á pẹ́ jù wọn á pẹ́ gan ni ẹ wo èmi ò ráyè dọ̀la o èmi rè ń bíbà yọ lọ́run ti gbé mi wá mo ti wà ń bíbi tó bóyá tó bá máa já sí sí bàbá máa fò ní kẹjẹ kàmọ yìí tá máa ṣe bẹ i am just ready what's that tá a bá ṣẹ̀ṣẹ̀ pè mí lọ́la. ní sùúrù mo ti gbọ́ bó bá ṣe fẹ́ ka ṣe ni ṣé ti yé bó bá ṣe fẹ́ ka ṣe là ṣe máa ṣe ṣẹlẹ̀rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ rẹ̀ kí dókítà ó tó dé lọ́sùn fi ń wẹ̀ mọ́ mọ́jọ́ lọ́sùn fi ń wẹ̀ mọ́ rẹ̀ kí dókítà ó tó dé ṣẹlẹ̀rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ kí dókítà ó tó dé ẹ̀lẹ́ ìyá abẹ́ gbọ́ ọlọ́run kọ ọmọ mọ́ ọ látòde ọ̀run ah, lọ́mọ tó pọ̀ pàápàá àmọ́ o ẹ ní sùúrù o sùúrù tó sì lọ́jọ́ ni. ẹ wo ìyá ọ̀ṣun ẹ bẹ́ mi bẹ ọ̀ṣun ẹ ní kí wọ́n fún mi lọ́mọ ṣẹ́rí èmi mọ̀ wípé ọ̀ṣun máa ń lọ́mọ lọ́dọ̀ ọ̀ṣun oríṣiríṣi ọmọ ló wà lọ́wọ́ wọn pretty pretty girls náà máa ń ní àwọn ọmọ tó máa àwọn ọmọ tó máa ń mọ́ lólólólólólóló ó wà lọ́wọ́ ọ̀ṣù tó pọ̀ ẹ jọ nítorí ti ọlọ́ ṣẹ́rí ìwọ sí àrọ́ ọmọ bíi ó ti pọ̀ gan o ẹ̀gbin pàápàá kò ló ń kà ṣẹ́rí kó tó wá pé ọkọ mi á wá rò lọ́kàn wípé òun fẹ́ lọ fẹ́yàwó lémi tàbí kó bẹ̀rẹ̀ sí ní wé ọmọ síta lèmi náà ṣe wò pé kí tètè jáde sí ọ̀rọ̀ ara mi ẹ wò mo fẹ́ bímọ o ẹ wo kẹ wo kí tiẹ̀ mọ bó ṣe ń ṣe wọ́n ní ìgbésí ayé mi kí n sọ pé bí ìkúnlẹ̀ àbí àti bímọ bó ṣe rí lélẹ̀ ẹ wo ẹ bá wọn ọmọ lọ́dún ọ̀ṣun wọn lọ́mọ lọ́wọ́ anytime wọ́n wà lọ́wọ́ wọn. ìyá oh. ẹ dákun ọ̀rọ̀ ọmọ mi yìí náà ni ẹ bá ń wá nǹkan ṣe sí ẹ bá ń wá àtúnṣe gbogbo ibi tá à ń dé ọ̀rọ̀ sùúrù yìí náà ni lórí sùúrù yìí ọdún mẹ́wàá ti kọjá ẹ ìyá wa ẹ bá wa wá nǹkan ṣe ẹ bá wa wá nǹkan ṣe sí ẹjọ́ ìyá torí ọlọ́run. ìyá ọ̀sùn ṣe rí ibi tó ká ìmí lára dé ṣe rí kí wá bímọ òun lèyìn kó wá kú lọ́la mi ò mind àní kò tiẹ̀ mọ̀ wípé èmi náà ṣàbíamọ rí wípé mo wá mo mo mo mo èmi náà báyìí mo lóyún ọtí ń pè ah, àsọkalẹ̀ àǹfààní o àsọkalẹ̀ àǹfààní o ṣe rí tí mo bá rí ọmọ lẹ́yìn adìyẹ tí n bá rẹ̀ wọn lẹ́yìn pẹ́pẹ́yẹ báyìí á rẹ̀ wí pé àtọmọ adìẹ àtọmọ pẹ́pẹ́yẹ kí n dẹ̀ kó wọn báyìí kí n kó wọn sẹ́yìn kí n dẹ̀ má kí kí kí kí kí dẹ̀ rọ̀rọ̀ mọ́ wọn kọ́ máa pè mí ní ìyá pẹ́pẹ́yẹ tàbí ìyá adìẹ ó pè mí. ọkọ mi gan Ọlọ́run ló mọ bí fètè ṣe rí sí kò yé mi mi ò mọ̀ mọ́ àánú ẹ̀gbọ́n ti ń ṣe mí kú dídí tábà máa wí tábà máa sọ ti fẹ́ yàwó ni. arábìnrin ṣe sùúrù kí ló dé èèyàn máa ráyé bẹ́ẹ̀ bá ń wá ẹ mọ̀ fi ta ni ó gbàdúrà pé kóun ó bímọ lónìí kó sì fòsànlẹ̀ lọ́la kúkú sẹ́nu rẹ̀ ó dùn. rárá. ọ̀dà ń bọ̀ wá nǹkan ṣe sí i ìyá mi ọlọ́mọ yọyọ ni yóò fún ọlọ́mọ kì í wá ṣọmọ lásán o ọmọ gidi ọmọ alálùbáríkà ọmọ tí ó dé tí ó múnú yín dùn tí ó gbógo ìdílé yín yọ irú ọmọ báwọn nìyá mi ó fún yín àmọ́ o ẹ ṣe ìpèsè o. bójú bá ń pọ́n ni kò sára ta ó lè dá bí gbà bá ń fi ní èrò àpọ̀ èrò ọkàn yóò ní ilé jẹ́ ká ṣùgbọ́n o oyè ọlọ́run bó ṣe ń pín áńgẹ́lì mi o máma kú o alábòmí o áńgẹ́lì rẹ ni òjìji rẹ ṣé bóun lẹni kejì rẹ o aláṣẹ ọ̀dọ́ o máa lo gbà rẹ lọ. aláṣẹ ọ̀dọ́ máa lo gbà rẹ lọ omi yín ká o. ah dókítà mọ́mi ẹ ṣe wẹ́ kúṣẹ́ báwo ni. ọmọ yìí ti bímọ. ah olùwà ò ṣe owó ọkùnrin àbóbìnrin. obìnrin ló bí. ah olùwà ò ṣe o mo dúpẹ́ ẹlẹ́dàá mi ṣé mo lè rí ẹ lè rí but kẹtó rí a máa fún yín ní list àwọn oògùn kan tẹ́ máa bá wa rà wá. ṣé kò sí nǹkan kan ṣá. no no kò sí problem everything wà okay ẹ tẹ̀lé. náà rò bẹ́ẹ̀ náà pé ọmọ mi ní láti rí and that is the more reason ìjókòó torí tèmi náà jókòó yìí ìjókòó pé dọ́tà mi fẹ́ rí mi. <laughs> dadi ẹ ti ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwàdà yín ni. ọ ọ ti jọ kọ́mẹ́dì <laughs> ẹ má bínú kí lẹ fẹ́ rí wa fún ọmọ mi. ẹ dadi mo ní kí n wá ran yín létí ìmọ̀ pé mo padà sí skul lọ́la nípa àwọn owó handout àti pocket money hmm, mi. àǹtí mi. Hmm mo jẹ́rìí yín ẹ ti láìkó owó jù. kì í tí gbọ́dọ̀ mi lọ́nu ẹ̀ o kí ló dé ṣé mo ti sọ fún ẹ pé ẹ máa dá sọ̀rọ̀ mi mọ́ àníwọ́ tó ń sọ̀rọ̀ kan ṣé ò láìkí owó. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mo láìkó owó. kí ló tó ń pè tèmi sọ̀rọ̀ ẹ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ pé ìwọ ló láìkó owó jù nílé mọ́mí i want this daddy i want that bó o ṣe facials wà round out bó o round out wà fẹ́ ra nǹkan kan ní ṣá. ẹ má rí sọmọ last born ni ẹ fílẹ̀ ẹjọ́ yáyọ òun ni wọ́n ń pè ní akẹ́yìndé bẹ́ẹ̀nù òun kọ́ ló ní kẹ́yìn má wà last òun la kẹ́yìndé bẹ́ẹ̀nù uh, trust you man. mi ò mú dábì èsì ọ̀rọ̀ tó sọ ní òfin after i'm short mọ́mí bá travel èmi àtàntí rẹ̀ mi ló máa support tí mo bá lọ́wọ́ àwọn ọ̀dọ̀ sí wa la ṣe bí mọ́mí yóò dé sí ilé. bíbí ọ̀gbìn yà ọ̀sẹ̀. ẹ̀fẹ̀lẹ́ o bíbí ọ̀gbìn yà ọ̀sẹ̀. ẹ̀fẹ̀lẹ́ mi ò. ẹ̀fẹ̀lẹ́ mi ò. bá tìjà wa o ẹ̀fọ́ àlà akọ̀ wa síbi ìgbàlá tó wá gbà á ní màá ní nǹkan tẹ́lá ní corporate pẹ̀lú wa. ẹ kò sí wàhálà ọyọ kí ló dé ká ní corporate ẹ jọ ẹ máa ha àmàlẹ́ ìgbìmọ̀ àtàwọn ọmọ mi whatever tẹ bá fẹ́ how to it. ilé ọkọ̀ tó máa gbé máa láìpẹ́ lóyún akuna matata no problem no argue. Um, baba owó tí ó wà nílé owó yes ó wà mí ẹ̀yin lẹ́ni torí ni mo ṣe tọ́jú ẹ̀. ẹ̀kọ́ ara máa dìde ẹ̀ máa gbọ́n ní máa lọ gbé òun ìjà. kò sí wàhálà ìṣe olúwa ló yà sí ẹ̀kọ́ rẹ̀ màá gbé fún iṣẹ́ mo láǹfààní àti lajú. bàbá ẹ̀ lajú kẹ̀ dìde sókè. mo láǹfààní àti dìde. yẹ. àwọn ẹ̀yin lẹ́ni owó òògùn wọn ní ìdíje. ta ló máa tẹ̀lé ìgbà? ó yẹ ká lọ bá. Nobody knows. Nobody knows. You mean oh, you can't. you can't! Stand still! Hello, sir. Is that place? You demand! You kill! disgrace me. I am the boss and I call the shot. You can do what I ask you to do. Stay calm, man. inú òòlù ìgbóná ẹ̀ ṣe ní wọ owó tẹwọ́ gbà no nìyẹn ẹ máa gbé lọ́wọ́ give me the money. appreciate it when you talk to me with a little respect because I am still the boss. Gbàgbọ́sì, ọ̀gá gbàgbọ́sì jọ, ọdẹ màá work every day, every day. which kind of capital? ṣe rí bí ọlọ́run bá ń ṣọyàn èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ẹni a lè sọ ọmọ ní fọlọ́run ṣọ́ kó tó máa lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gàn pẹ́ fúnra ẹ̀ ní tó ṣe lálẹ́ yìí ó rísíkì gan agídí tó bá àwọn ará bí lò lálẹ́ yìí kò dùn mọ́ mi nù kò dùn mọ́ mi nù rárá tí n bá sọ fún ẹ pé ó dùn mọ́ mi nù irọ́ ni mo pa wọ́n ní adójúbolẹ̀ àti dojúbolẹ̀ wọ́n béèrè owó mo ti agree láti gbowó fún wọn ṣe bẹ́ẹ̀ mi mo lówó èmi ò wá mọ kí ni tìyẹ láti tún gborí òkè láti máa bá wọn ṣagídí for what ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ló kó sí wọn nù tẹsù bá lọ lò wọn kọ kí ni o fẹ́ ká máa sọ báyìí. ó díẹ̀ ni àǹtí mi o stunt the pulling is way too risky ah èmi tí mo jọ ọkùnrin gan ọ́nìkà dojú bolẹ̀ mo sáré dojú bolẹ̀ tí o bá jù pé lọ́wọ́ kó sí yẹn tó bá lọ ṣùtì yín kọ. àti ẹ̀dẹ̀rí wẹ̀ i'm sorry ẹ má bínú inú mi it's okay it's okay ṣerú ẹ̀ mọ́ ṣá ọlọ́run níbi àti ẹ̀rí irú ẹ̀ mọ́ mm, mm, mm. orú ò ní ṣẹlẹ̀. Ah. ẹ̀rín fún tán. ti ń retí yín látàárọ̀ ṣùgbọ́n owó ló gba tọwọ́ mi ó ṣàkó àlejò yìí ah. àlejò ńlá wọn gba àwọn ọlọ́tọ̀ọ́ká níròlẹ́ èmi náà dẹ̀ fi ìjà ọká hàn. bẹ́ẹ̀ ni wọ́n kéré wọ́n wá lọ ń wọlé tọ ẹkùn ṣé wọn mọ̀ pé inú àgbàrá ìjẹ́ ni wọ́n máa kú sí ni. ṣé tí ẹ rí èyí tó jà jù lèmi ti gbà lọ́wọ́ wọn yẹn èyí tó jẹ́ owó ti bàbá tèmi. kì í jẹ ara ilé àgbẹ̀ ẹ wò jẹ àṣírí. lẹ́mi ọlọ́dẹ tí mo lọ ṣe lọ́dọ̀ grandma lọ́tẹ̀ yìí hey mo really enjoy ara mi wo màmá kan ń gúnyán fún mi wọ́n ń rọ̀ ẹ̀fọ́ sí ni. ìrẹ́lẹ̀ wà á ti ga mẹ́ẹ̀yìn ṣá. àbí o. ẹ ṣe ìwọ ńkọ́ ìwọ tó ń sọ̀rọ̀ ńkọ́ níbo ni wọ́n ti ṣe ti tiẹ̀ ó dé sọ̀rọ̀ náà. ẹ fò ẹ má dà lóhùn mo ti mọ nǹkan tó fẹ́ sọ ẹ má dà lóhùn. ó dé sọ̀rọ̀ ẹ bó ló ti ṣọlúdé tiẹ̀. ẹ kí ló dé tẹ bá fẹ́ kó sínú ara yín. ojú kan onídìíkẹ́ bí léèrè òun nìkan ló gbádùn jù láàrin wa ó ní o ṣe sọ àbí. yes. ìyẹn tún kọ. wò ó Sherry, ẹ lè imagine pé gbogbo ọlọ́dẹ tá a ṣe yẹn ilé boyfriend ẹ ló ti ṣe bọ́ọ̀lù dé yẹn ṣe gùn tó. irọ́ ni. Ah. ẹ kà ní kẹkọọ sínú ara yín tí bá ṣe lè boyfriend mi ńkọ́. ọmọdé ni mi ẹ ṣe fi atu ah, ẹ ti. òótọ́ ni rẹ̀ mi sọ ìwọ gangan ah, mo yẹn sọ̀rọ̀. ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ ńlá ni lórí ewu tó kọjá lọ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà ń sọ nígboro nítorí pé ó jẹ́ nǹkan ọ̀jọ́ lójú tó bá rí èèyàn méjì tó bá dúró báyìí ọ̀rọ̀ ẹni wọ́n ń sọ ẹlòmíì tí ẹ̀ ń believe pé oògùn ni ẹlòmíì sọ pé ọlá ọlọ́run ni n tẹ́mi fẹ́ fẹ́ sọ fún ẹ pé má fi àdúrà lẹ̀. Mm, o ṣe ọ̀rẹ́ mi o ṣe nítorí pé ó ń jọ èmi náà lójú mi ò rí irú ẹ̀ rí wọ́n wọlé wọ́n béèrè owó mo gbowó jáde fún wọn gbára tó tún máa dá ọ̀nà ni ẹ mọ ní owó yìí ni ẹgbàá ẹ máa gbé lọ wọn ní rárá kódà ọ tún fẹ́ẹ́ lè máa bẹ̀ wáyé pé àbí káwọn dúró bá wa fọṣọ àbí bá wa ṣe kankan kò sí mírèkù tó dàbí mírèkù ọlọ́run ọba tó bá ṣe pé èèyàn ń tọ́jú bọ lẹ́ni àní bóyá bíi ta lọ oògùn tí wọ́n fún wa ló ń jẹ́ <laughs> ẹ́ ọlọ́run mo dúpẹ́ o àtún ẹ̀ṣẹ̀. a ní tó bá ráwọn èèyàn tó ń sọ̀rọ̀ nígboro tó bá dúró ní méjì mẹ́ta báyìí ọ̀rọ̀ tiẹ̀ ló sọ Williams. mo dúpẹ́ o. ọlọ́run ṣeun ọlọ́run ṣe ti ẹ̀rọ pẹ́ tí mo dúyù òun ni pé èmi ò tiẹ̀ sí nílé <laughs> torí tó bá pé mo wà nílé ni bọ́n ṣe sọ pé ọmọ mi ṣàgídí yẹn mo mọ̀ pé màá ṣàgídí tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ló wà mú tó máa ti di ẹ̀ṣẹ̀lẹ̀ ah ọlọ́run máa ṣe o. kò sí rọ́nà ọ̀rọ̀ ẹ o èyí tó sọ yìí ibẹ̀ lọkàn mi lọ pé tóbìnrin gan bá wà nílé hmm. nítorí pé òun ní rẹ̀mílẹ́kún fi agídí inú jọ. Mm agídí inú ti ẹ̀gbọ́n ó lè le jù bẹ́ẹ̀ lọ àmọ́ àṣekàn má kú lọ́lọ́run ọba kò sí correction nínú iṣẹ́ ọlọ́run ó wá bọ́ sásìkò tó wọn ò sí nílé ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ọlọ́run ṣé o. ọlọ́run kì í ṣe nǹkan kó má fààyè ọpẹ́ lẹ̀. àṣekàn má kú ni ọlọ́run ṣé àní rírú ẹ̀ mọ́ o àní firú ẹ̀ gbà o àmì o àmì o àmì o àní firú ẹ̀. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ nǹkan kan sá. lówó iṣẹ́ iṣẹ́ wo ni mo ṣe tẹ kówó lé mi lọ́wọ́. o ní láti máa bí mi náà ó ṣeré tán hmm? obìnrin fún ẹ ló ṣáà gbà mọ gbogbo ó sì flexible mo láìké gan so so that's payment for your work. ẹ bọ̀ bọ̀dá ẹ sọ pé fẹ́fẹ́ mi ni náà. èmi ṣe é sí tòun ránṣẹ́ èmi àti ẹ wà ń sáwà o ni ah, ah. àtàrí àjànà ògbóǹṣẹ̀rọ̀ ọmọdé tiẹ̀ irú ẹ̀ what am I gonna do with you wòmí wò mélòó lára ẹ. kókókó dẹ ní dákun yín tí wọn kó lórí burúkú ní ẹ̀yà àgbàyà àbùmánìyé yìí wo lẹ wá ń kó lé èèyàn burúkú ní ẹ̀yà àgbàyà burúkú kí ni problem ṣé rírà lè ti já ṣọ́ọ̀bù ẹ̀ lẹ́fẹ́ tán ní fún bàbá rẹ̀. ìbá gbá ojú ẹ̀ ló ṣe lè kó sì jọ gbé rí. ẹ kí lọ jọmọra fọ́nà. Okay, kí ló ṣẹlẹ̀ o, bá ṣe wà nílé, ó ṣáà mọ̀ mọ̀, but she did well. That girl is bad. but she messed up to fuck up. kí ló ṣẹlẹ̀. ṣọ́rọ̀ ọmọ yẹn látòrí délẹ̀ na fake. but báwo ló ṣe jẹ́ fake packaging. i trust you ṣe ń rojú ẹ̀ lásán fake eyelashes ni ìyẹn ti ẹ̀ dùn kind of normal adẹ̀wọ̀ yàrá sórí watermelons tó wà to ẹ̀ orí pé mad gan ọmọ push up bra ni ó tún wá ní kinní kan bíi silicone right tó tún gbé sábẹ́ foam push up yẹn so ìyẹn ló kọ gbé cleavage ẹ sókè wàá kọ máa rí cleavage ó máa máa rí wàá rò bí ẹrù yẹn yí but ọmọ nínú kò tó fọwọ́ mú rárá ó rí bí àgbálùmọ̀ kò tó mú mi fọwọ́ orí ọwọ́ mo fi hàn rárá ẹ̀ fine ó dẹ̀ mo dẹ̀ ní pé kí n tún bọ́ ó ṣàmọ̀ ti bí next thing tí mo máa rí ó wọ̀dì ah. ó wọ̀dì ah. mo tún wá gbà ah, báwo lọmọ ètò ṣe wọ̀dì tó wọ̀yàn kí wàá ní original ara rẹ pé ó dà ká máa bá eré wa lọ ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ mi ò bọ́ aṣọ yẹn mo kàn ń yọ bra yẹn láti ibi ẹ̀yìn ni àti mo máa bọ́ṣọ báyìí ọmọ yẹn sọ báǹtẹ̀ wa ni o. Ah, ah, bàtẹ. mo rò wọ́n ní lọ́pàá mi ni. àmọ́ ah, abaláwo ni. gẹ́dù ni oh, gẹ́dù ló fi package. ok ọmọ bá àwọn èèyàn ṣe máa ń tẹ ẹsọ pẹlẹ ó lè fi gẹ́dù pa fine mo rò gbà nínú máa ìdẹ̀kọ picture ẹ̀ fake breast fake yansh big belly pọ̀gbà tí gbogbo ẹ̀ dójú ẹ̀ bàbá mo gbàgbé gbogbo. àwọn olórin jẹ́ káwọn babes ní ọgbà ìkan pa wá ṣá. ọmọ azọ́gà ṣẹ́gun làlá wàhálà ìwọ̀n ní pa àwọn yẹn wọn ní pa wá ṣá. wọn ṣẹ́gun jàbí tó paraku ni i swear down ọ̀rẹ́ níbọ̀ mi tó bá ka kéwú báyìí orí ẹ̀ máa wú ni wàá rò pé lọrin ló ti wá rẹ̀ ah! wàá ṣe wàá ṣe. tó fẹ́ máa jẹ nìyàwó tó bá gbọ́n àwọn alájà ìwà ó mọ̀ jù yẹn sórí ìjà ó ní reason sórí ìjà àbùtò tẹ̀lé ó máa tẹ́lẹ̀ fún. tálẹ̀tì ló máa ń bọ̀ ẹni àwọn afọ ẹni ringtone. ó mọ bóyá máa rí ni máa gbọ́ máa gbọ́ o lè imagine kí o wà pẹ̀lú ọmọ máa fáyà kó máa tó gbọ́. Ah, ah, ah, ìwọ náà ìwà ọmọ yẹn ló lè ṣe ìmọ̀jì kan máa kàkí ó yà pẹ́ṣẹ́ yẹn pẹ́ṣẹ́ yẹn. wàá máa gbọ́ àlàó mọ sọlí sẹ́lí àlàmọ́ ọmọ. ó wàá rántí àwọn muhammed ọmọ ọmọ olólè ṣe olólè ṣe sórí pé lọ yẹn ti di ẹni pérépéré. bàbá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ bàbá ẹ ṣé aláṣẹ ayé ẹ ṣé àdúpẹ́ aláṣẹ ọ̀run ẹ ṣé àdúpẹ́ aláṣẹ lálẹ́ odò tí ń gbé omi pàṣẹ tí ń gbé abẹ́ omi pàṣẹ tí ń gbé orí omi pàṣẹ tí ń gbé nú afẹ́fẹ́ omi pàṣẹ ẹ ṣé àdúpẹ́ mo ti gbọ́ gbogbo ohun tí ẹ wí mo ti gbà mo ti gbọ́ mo ti wí màá jíṣẹ́ yín fún arábìnrin fún ìránṣẹ́ yẹn màá jíṣẹ́ yín fún ẹ ẹ ǹlẹ́ ìyá wa ẹ wo ṣẹ́rí bí mo ṣe ń gba àdúrà síwájú tí mo ń gba àdúrà sẹ́yìn tí mo ń jagun nínú àdúrà tí mo ń yí nínú àdúrà tí mo ń rò pọ̀ nínú àdúrà tí mo ń ṣe wàhálà nínú àdúrà tí mo ń bá wọn jà nínú àdúrà àwa mo mi pé ah àwọn ọmọ ogun ọ̀run wọn ti sọ̀kalẹ̀ dáradára síbí ẹ rí ọkùnrin nì tí wọ́n ń pè ní gòláyàtì olórí ogun ó ti mú idà rẹ̀ dání ó pọn dáradára oúnjẹ ó yé wa wípé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ọkùnrin ni obìnrin ni tó bá ní kí àdúrà yìí má gbà òun á wọn lórí ni fẹ́ú wá rí ọkùnrin àjìjàngbara nì òun máa ń jìjàngbara nínú àdúrà ni òun ni wọ́n ń pè ní David ó ti wá mú ọ̀já rẹ̀ ó ti mú àmúre rẹ̀ ó fi ń fún àwọn ọ̀tá lọ́rùn fún wa ó nínú àdúrà tí àwa wá iṣẹ́ aláwa la máa jàjà ṣẹ́gun ó wá fi yé mi pé àní ẹnikẹ́ni tí wọ́n bá bí nínú obìnrin tí wọ́n bá dá sórí ilẹ̀ èèpẹ̀ yìí tó bá ní kí àdúrà yìí kí wa yìí kó má gbà ẹ òun á ṣe kí ni òun á fi àmúre ẹ wá rí nígbà tí mo wá béèrè lọ́wọ́ wọn pé kí ni ìránṣẹ́ ọmọ arábìnrin ṣe gangan tí ó fi di wàhálà báyìí tí ó fi di ètò báyìí tí ó fi gbarú ọjọ́ báyìí wọn á jẹ́ oyè mi wípé ọmọ yìí yẹn èmi rè pọ́nbélé ni ah pastor ẹ̀já nù èmi náà ti mọ̀ pẹ́lẹ́gbẹ́ ló máa jẹ́ a ní ṣeré ìtò wa ń wù mí wà tó jọ mí lójú tí mi ò rírú ẹ̀ rí òun ni wípé wọ́n máa rojọ́ wọ́n lè tó bíi twenty wọ́n máa wá sọ̀rọ̀ wọ́n máa rẹ́rìn kékékékéké nígbà tí n bá máa fi débẹ̀ wípé kí n yọjú pé àwọn olówó bá ọmọ mi lálejò mi níbẹ̀ nìkankan bẹ̀ ọmọ mi pa lọ́mọ tí mo gbóhùn ẹ̀ǹtì tó rojọ́ sí sí pẹ̀lú àwọn kan bàbá palẹ̀kùn yẹn dé tó bá tún yá bàkọ̀ tún wọlé lójijì ni màá tún bá tó sùn àwọn tẹjọ wa ń rojọ́ kò yé mi pásítọ̀. Hmm. ẹ purọ́ ṣe rí gbogbo ìgbà tí èmi náà ń gba àdúrà yẹn nǹkan tí ẹ rí ìgangan ni mo rí ṣùgbọ́n èmi ti bá màmí wọ́ta sọ̀rọ̀ ẹ màmá ẹja torá láṣẹ alẹ́ odò òun ni ọmọ tí yín mo ti wá bá a sọ̀rọ̀ dáradára ó ń jẹ́ kó yé mi wípé bí òun ṣe bí shark lòun bí wéè lẹ́ja ṣùgbọ́n òun kọ́ lòun bí ọmọ yín òun máa tarí ẹ̀ sí yín òun máa jẹ́ ọmọ lálùbáríkà fún yín ṣùgbọ́n mo wá bí mo ní kí ni ṣíṣe ó dẹ̀ ń jẹ́ oyé mi wípé ṣíṣe rè òun á bu omi fún mi tí òun bá bu omi fún mi kọ́ mo ní kó fi ẹnu tiẹ̀ náà kó fi wúre sínú omi yẹn ó wàá fi ẹnu ẹ̀ wúre sí mo lèmi náà gbé lọ sórí ìpè lọ́dọ̀ tèmi bí màá gba àdúrà sí dáradára wọ́n á sọ̀kalẹ̀ wọ́n á bá sọ̀kalẹ̀ lọ́tún wọ́n á sọ̀kalẹ̀ lọ́sìn wọ́n á sọ̀kalẹ̀ wọ́n á jọ wọ́n bá mi dún wọ́n bá mi yíká wọ́n bá mi tọ́ka dún yíká àwọn àṣe àdúrà yẹn sí dáradára fún mi tẹ́mi bá ti wá ṣe àdúrà yẹn tán nísìn èmi wá gbé omi yẹn fún yín tí ẹ̀yin bá ti wá gbé omi yẹn dénú ilé yín ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí ní wọn ẹ̀wọ̀n sọ̀tún ẹ̀wọ̀n sósì ìfun àtẹ̀dọ̀ tó wà nínú ilé yín ẹ̀wọ̀n ẹ má wọn sínú oúnjẹ yín rárá o torí kò bá oúnjẹ mu ilé gangan ló bá wí kí ẹ má bàa gbọ́ ohun tó wù wọ́n ṣẹwárí tí ẹ bá ti ṣe ogbélé ìtàn ẹ máa gbóhùn alàyè ohun ọ̀run àwọn ọmọ ogun ọ̀run wọn máa lùlù wọn máa jó ẹ̀yin gan fúnra ẹ̀ nímọ̀gbà tí ẹ máa change aṣọ yín tẹ máa wọ white tẹ máa bá wọn jó tẹ máa wọ aṣọ áńgẹ́lì tẹ máa bá wọn jó ẹ máa pé ọ̀tún ẹ máa pé òsì ẹ máa pé obìnrin ẹ máa pé ọkùnrin ẹ máa sọ pé ẹ wá bá mi jó ìjó ayọ̀ ẹ wá bá mi jó ìjó ayọ̀ ẹ̀yin gan fúnra yín inú yín á dùn àyà ọmọ yín á lálùbáríkà fún ẹ̀wù ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí n lọ bá yín gbé omi yẹn wá kẹ́yìn lè máa gbé ah mi sùn ṣẹ̀rójú ilẹ̀ ṣẹ̀wòrán o ṣẹ̀rójú ilẹ̀ ṣẹ̀wòrán ajẹ́lògbìgbà tí ń gbani lọ́jọ́ ìṣòro ṣẹ̀rójú ilẹ̀ ṣẹ̀wòrán. mo júbà gbogbo ẹ̀yin tó nílé ayé pátápátá ibẹ̀ yín délé dùn àkókò ilé ayé yìí lé lọ́wọ́ ẹ̀yin ìyá mi ò ṣàrẹ̀ apanimawagún olókìkí òru atapajorí atẹ̀dọ̀jọkọ̀ àti ìfúnjòróòró àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ́ mi mojú bẹ́ẹ̀ yín ìyá mi ẹyẹ tóró mi nì òtérèrè omi ẹyẹ gbẹ́ndúgbẹ́ndú omi òrìṣà owíjì adífáfórìṣà ńlá ọ̀sẹ̀rẹ̀ màgò tí ó fomi ti ẹlẹ̀ tí ó mọ pọnmi ẹlẹ́yẹ èmi pàṣọ àpáta mo ti wá pọnmi yín lóhùn ẹ̀jẹ̀ ojú mi ṣe ẹ̀yin lọ láṣìírí mi ò gbọ́dọ̀ tún lójú ọmọ aráyé ẹ láṣìírí ẹ̀ tó gbọ́dọ̀ tún lójú ẹ̀mí. ọ̀jà yín tẹ́ fi ń pọn ọmọ dàgbà tẹ́ fi ń pọn èmi pásítọ̀ àpáta bọ̀ ẹ má jù ú tú eléyìí tí mo fẹ́ gbé fóbìnrin yìí náà kó fi yọ ọmọ ẹ̀ kúrò nínú ọ̀fìn ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ oṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ ayé pátápátá àtàláṣẹ ọ̀run ẹ wá bá mi fi àṣẹ sínú omi ẹ jẹ́ kó ju ṣe ẹ wo ah èmi kọ́ èmi kọ́ ni pásítọ̀ àpáta o ẹ̀yin gangan ẹ wò ẹ̀yin ẹ̀yin yìí gangan gbogbo ẹ̀yin ẹ ẹ̀yin ni pásítọ̀ àpáta ẹ wá jẹ́ kí orúkọ yẹn ó sì máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ dáadáa kó máa rẹ̀ bó ṣe ń rẹ̀ nìyẹn ẹ má jẹ́ kó wálẹ̀ rárá ẹ bá mi fi àṣẹ sí ẹ̀yin tó láyé ẹ ṣe ìdúpẹ́ ẹ ṣe ṣe ìdúpẹ́. So you call it Then you imagine. Antirem, ẹ tún máa kún concentrate now. Ah, ah, ẹ ti lè complain jù. She mi ò concentrate to buy me. Oh, sísá mi má alone, wọn To buy Tó bá ti ṣe ẹ̀yìn kò létí. Ẹ kúlé o. Ẹ kọ́ ọmọ mi. Ẹ káàbọ̀ mọ́. Ah. Ẹ káàbọ̀ mọ́. Ṣé dáadáa ni? Clever amúbọ̀. Ibi tí mo ń lọ mi ò lè mú nǹkan kan bọ̀ láti Hmm. àníkọ́tẹ́ promise mi kan. ṣé bí mo sọ pé kò jẹ́ kó dọ̀là pé mo máa bíìsì lẹ́yìn o ṣáàrí pé látàárọ̀ náà mo dẹ̀ ti jáde. ẹ káàbọ̀ mà ẹ dẹ̀ kú rìn. ìwọ obìnrin yìí dé ọ̀nà kí ni nǹkan tó ń wá kiri nígbà tó rojú ńlẹ̀ tó tún wá ń wá ìrojú kiri ẹ́ ah, kí ló tó sọnù lọ́wọ́ ẹ̀ tó wà náà ò lọ gbomi wá fún èmi omi tó tún gbà wá náà omi orí burúkú omi àdánù ló gbà wá ṣé ìwọ rò pé ẹni ọlọ́run ni pásítọ̀ tó lọ bá ni. aláṣọdọ má ló gbàrẹ lọ omi yínká o omi tó sì lọ́tọ̀ akérèdí ọmọ onígèdè èdè aṣọdọrùn ni ó dá dúró aláṣọdọ o ẹ má má bínú orí kẹ́fìtì ìlàdé dodo rárá. màámi tẹ bá ń gbọ́ ara mi rí mo rórí ológbò látẹ ó dùn tí mo sọ ó tún wáá fara pẹ́ pé mo kàn dín nínú yọ ṣeré tíjẹ̀ṣà bá ní mẹ́rìírú iye èrí màámi mo rí iye lánàá tí nǹkan tuntun kan bá wà lábẹ́ ọ̀run tí wọ́n sọ pé nǹkan tuntun kan ò sí lábẹ́ ọ̀run màámi èyí tó ṣẹlẹ̀ lánàá ìṣẹ̀lẹ̀ nílé ayé èmi fojú mi rí. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí le o kọ́mọ máa sọ̀rọ̀ láti inú ọkàn ẹ̀ wá kéèyàn dẹ̀ máa gbọ́ kó má dẹ̀ la ẹnu rárá. ṣe rí bó bí ò ṣe lanu yẹn màá mi gbogbo ohun tó sọ ni mò ń gbọ́ dáadáa bó dẹ̀ ṣe ṣojú yẹn rèé tí ò sọ̀rọ̀ hmm. bó ṣe ṣojú yẹn. kò sí ṣíṣe kò sáì ṣe o ọ̀dọ̀ yóò ṣù la máa padà sí o ní kíákíá kíá. áńgẹ́lì ẹni ṣọ́ mi onírìn àjò ayé mi o áńgẹ́lì mi máa padà lónìí. olúwẹ̀rí máa wá gbà wá kalẹ̀ o olúwẹ̀rí máa wá gbà wá kalẹ̀ o máma jẹ́ àrí kéwékéwé o olúwẹ̀rí máa wá gbà wá kalẹ̀ o ọ̀tá o omi o. Oh, ọ̀ṣun o oore yeye o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Hmm. Hmm. Hmm. ẹ ǹlẹ́ ìyá wa ẹ dákun ntọ́sùn fi hàn mí nìyí kí ló dé tẹ̀ ń tọpinpin rẹ̀ kí ló bọ́ sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri èmi ló dé tẹ́ ẹ̀ sì mọ́rú ọmọ tọmọ yìí jẹ́ wípé àkàndá ọmọ kan ni kì í ṣe ọmọ lásán èmi ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ ń tọpinpin rẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn nǹkan tó strange ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta bíi wípé kéèyàn kò máa wòyàn kó dẹ̀ máa sọ̀rọ̀ kéèyàn máa gbọ́ nǹkan tó báyàn lẹ́rù ni ìyẹn tún wá kéré tó bá wá dé láàrin òru ní nǹkan bíi aago kan sí aago méjì lóru biribiri màá kàn máa gbọ́ táwọn èèyàn máa máa rojọ́ ni wọ́n á máa rojọ́ wọ́n á máa rẹ́rìn kékèké máa máa wà wò pé ah ẹjọ́ àwọn olóhùn rojọ́ nù léyìí màá máa rí wípé àti yàrá ẹ̀ lẹ́jọ́ yẹn ti ń jáde tí bá máa fi wọ yàrá ẹ̀ lọ báyìí màá rí pé ó ń sùn fọ̀fun ó ń sùn àsùnwọra ah, a máa wò pé níbo lariwo ti wá ń wá ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì in fact ó ti wá fẹ́ wá dínkù fẹ́ pọ̀ jù mi ṣe tọ màámi lọ nìyẹn màámi ló wá ní pé káwá bá yín kò sí nǹkan kan kò sí tí ó ṣe é àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin fúnra yín mọ̀ wípé àkàndá ọmọlọmọ yìí ẹ̀rín fún un tọ́ kò sí tí ó mú àsìkò tẹ́ ẹ bí ọmọ yìí ẹ bọ́kùnrin ẹ bóbìnrin inú ilé yín kún fowó ọ̀dẹ̀dẹ̀ yín dọ̀dẹ̀dẹ̀ ọ̀la gbogbo ohun tí ń bẹ lágbègbè yín ní mímìmí àlàáfíà èmi ló wá dé tẹ̀ ń tọpinpin rẹ̀ ẹ mọ̀ tọpinpin rẹ̀ mọ́ ẹ fi í kò sí tí ó ṣe é ẹ ṣé mo dúpẹ́ gbogbo ohun tẹ́ sọ pátápátá ló yé mi òun náà dẹ̀ jẹ́ ṣerú ẹ̀ mọ́ kò jẹ́ firú ẹ̀ ṣòro mọ́. mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mà àtọ́ mi tiẹ̀ ní dá sí mọ́ bá ti gbọ́ ọkàn mi tiẹ̀ ọkàn mi tiẹ̀ ti balẹ̀ báyìí ọkàn mi ti balẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun. Hmm. ẹ wá gbọ́ o ìgbọràn ó sọ ju ẹbọ rúrú lọ ẹ mọ̀ tọpinpin rẹ̀ mọ́ o ẹ fi ilẹ̀ kò sí tí ó mú ẹ sì mọ́ fún un ní wọ́n jẹ o. Ah, mo ti gbọ́ mà. ẹ ṣé o màmá ẹ ṣé o mà. kò jẹ́ bó ti jẹ́ o. ewé a máa jẹ́ fún yín o ìyá ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé o yóò mọ ju yín ṣe o ọdún mọ bọ́dún fún yín o ẹ ní bàbí kú àwọn ọmọ yín ò ní kú mọ́ yín lọ bó ti jẹ́ nù ẹ mọ̀ fọ ẹ mọ̀ mi kàn kò sí nǹkan kan ẹ mọ̀ tọpinpin rẹ̀ ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ lásán ẹ má dáná ìjò bó ti gùn ẹ ó sùn o kíkú má pa lánàá mi o àmì yẹ àrùn má ṣàǹgẹ́lì mi o bẹ́ẹ̀ ni o ó yọ ọlọ́run ọba bó ṣe ń pè áńgẹ́lì rẹ ó kú lè jọmọ rẹ áńgẹ́lì rẹ ṣe bóun là láṣẹ áńgẹ́lì rẹ okú lè jóòbí rẹ ọ̀rẹ́ rẹ lè já áńgẹ́lì rẹ ọlọ́run ló ń pín. aláṣẹ ọ̀dọ̀ máa ló bàrẹ lọ omi yínká o omi tó sì lọ́tọ̀ akírídì ọmọ onígèdè èdè aṣọ́tọ́rùn ni ó dá dúró o aláṣẹ ọ̀dọ̀ o ẹ̀sọ́ bọ̀ wá ké o àṣebi ṣékaṣéka wọ́n ti gbàgbé ah, àjọ bí. tẹ̀mí lẹ́kùn tèmi àwọn ọmọ ìyá ṣé dáadáa ni. àdúpẹ́ kí ló dé o tí ì padà lọ sí school ah, ni. náà ni mò ń dúró de dúró ní kankan tó wà very important tí mo fẹ́ bá yín sọ. dúró de mi for what? but o mọ̀ pé máa ń wọlé late tí n bá ti lọ́ọ́ bí iṣẹ́ àbí ṣé kí n ṣe pé o tún ní ìdí nǹkan mi. Ah, no far from that Sadi. ẹyin ti ẹ kò ń ṣòro owó rárá. Hmm. Ah, eh, kí ni wàá fún ẹ láṣọránsì pé máa tètè wọlé lẹ́nu. Ah, eh, mo gbọ́ nígbà tí èèyàn àti mọ́mí ń sọ láàárọ̀ ẹ̀ wípé ẹ máa tètè dé because àwọn èèyàn kan ń bọ̀ wá béèrè yín pé ní meeting pẹ̀lú oh that's true òótọ́ ni eh, ok kí ni ohun tó fẹ́ sọ tó fi dúró dé. dadi nǹkan tí mo fẹ́ sọ fún yín yóò wà very important o daddy for now mi fẹ́ kẹ́ bá anybody da business pọ̀. Rẹ̀mídẹ́kún sórí mo kó báyìí máa ń lápẹ̀rẹ̀ ṣé mọ̀ pé èmi àtàwọn èèyàn kan láti jọ wà nídìí bísínẹ́sì tipẹ́tipẹ́ for very long time ṣé àwọn yẹn ni kí n má bàa dòwò pọ̀ mọ́ ni àbí kí n má hàlá òní kọ̀ mọ́. anybody for now. Eh, but ìyẹn ò possible rẹ̀ mi lẹ́kùn ó mọ̀ pé kò possible láti ọjọ́ tó ti pẹ́ ni ti máa ń báyàn dòwò pọ̀ ó dẹ̀ máa ń pè mí even kó tó di pé mo bí ẹ sáyé ni mo ti like joint ventures you understand kò dẹ̀ wọ́n mi rí o ṣe ní láti dè ní tó máa ní kí n má báyàn dòwò pọ̀. daddy hmm? please for now ẹ jọ̀ọ́ ẹ má bẹ anybody ṣe business. ok ṣé o tó fẹ́ nìyẹn accepted. ẹ ṣé daddy. ẹ sir ẹ ṣé. i love you daddy. n love you daughter. Mm. àbí kí n bá yín bu drinks wa. Mm. no no no jẹ́ relax No? okay. mi ò ṣe gbogbo ìgbà. all sir. abẹ́ máa gbọ́ ọmọdé kí n bá bẹ yàn dá business kù business tó jẹ́ pé mo ti ń ṣe ká tó bí ẹ tí n business kù kí ni èèyàn move forward kí ni a ṣe fẹ́ mọ tó lọ. kékeré ń ṣe. Mm. so tí màá pè ẹ́ ò ní sọ pé kí n wá bá ẹ nílé àbí. Mm. tẹ̀mọ̀ wá wò mo ní ní mind láti pè ẹ́ ó kọ̀ jẹ́ wípé ẹni yára lògùn gbè ló fọ̀rọ̀ yẹn ṣe ni. ìwọ <laughs> ìwọ ní mind láti pè mí ní àlá ti pè mí ní yára lògùn gbè ló fi ṣe eh, ṣé ìwọ kọ́ ni ìwọ tí mo mọ̀. Ah, lọ́lá yes i remember bọ̀bọ̀ èèyàn ń kọ̀ báwo nípa ẹ̀. ìdìbò sórí ọ̀rẹ́ ó gba mo ọ̀rọ̀ ẹ ti sọ èmi jàre. what is it this time around. sórí débò yẹn ọ̀rọ̀ yẹn ó ti sọ mi in fact débò lè gbóbi kò lè bóbìnrin gbé tí bá gbé igbá débò máa ní mi ò mọ̀ gbé mm-hmm. tí bá gbé á ní mi ò mọ̀ gbé kí ló dé á máa kóra gógógógó bí ajá ilé kúkú báyìí ni ṣùgbọ́n the funnest thing ni wípé gbogbo kí ti bá ti lọ báyìí á máa ṣọ́ mi ṣọ́ mi ṣọ́ mi káàkiri ni imagine ṣé mo jẹ́ bíi bébè ni Ah, ẹ̀ sọ èmi o ọ̀rọ̀ ẹ̀ sọ èmi wo mi lè wá kú i'm very very young i can't die. lọ́lá o lè change ah, ah. tí ẹ wá submissive ọkùnrin lẹ́yìn kan ṣoṣo kí lèèyàn lè ever ṣe fún ẹ tó máa wà satisfy pẹ̀lú even nígbà tí mi àti ẹ ń date kí ni mo ṣe ever ṣe fún ẹ rí ah, ah. to appreciate. Ah, eh, eh, pé kí ni. lọ́la abẹ́ta kò change o má jẹ́ kó late o. yọ̀mí yọ̀mí dúró dúró kí ló mean by ọ̀rọ̀ tó sọ kí ni nonsense ló bá mi sọ yìí jọjọ má fi ni mo mọ̀ jẹ́ o. o ti ń binu? mi ṣe níbi o insult mi ni na. ohun ẹ ti ń le yes calm down. jẹ́ kí n sọ̀rọ̀ jọjọjọjọ. ohun ẹ ti ń lọ sókè má bínú. Mm, jẹ́ pariwo imagine ah ṣé torí pé mo ti wá kí ẹ ń bí ẹjú ẹ̀kọ́ ẹjọ́ mi tí mo kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí mo wá kí ẹ ń bí ni a kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ̀ kò ń ṣe ó bàjẹ́ gan kò ń ṣe fọ́ọ̀tì ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ dùn mí èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ live mi fún ẹ ni a kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ̀ náà ẹjú ẹ̀kọ́ jẹ́ nǹkan tí Ma mú kí n gẹ́ra kí n Ma bá tèmi lọ. ẹ má bínú. Mm-hmm. má bínú ṣùgbọ́n. mo bínú o mo bínú mo bínú mo bínú wọ́n á yẹn pé bó ṣe jẹ́ náà sí yàn lẹ́nu mi ò bínú ọmọ mi náà ló jẹ́ ló wà sí pẹ́ náà kò sí pọ́blà ṣé ká lè máa lọ báwo dé. Julius ó sọ fáìlì bó ṣe yóò fẹ́ pé ẹ̀sìn ṣe ìwé mi tí wọ́n máa gba seventy percent tí màá gba thirty ó mi lójú o. Àdìsá ẹ bóyá ohun tí mo wí òye ẹ dáadáa ẹ ókè ṣé nítorí ẹ ló ṣe pé meeting. Bẹ́ẹ̀ni ẹyin ah. tí mò ń sọ ni pé ṣọmọ pé tẹ́lẹ̀ tí owó bá ti dé bẹ́yìn twenty five percent ni máa ń fún ẹ mo wá increase sí thirty percent wípé owó móríyá lórí gbogbo iṣẹ́ tó ń ṣe fún mi ni mo ṣe ní látẹ̀ni lọ màá fún ẹ thirty percent èmi àmà mú seventy. bó ṣe ń wò mí ṣítìn ni mo kàn ṣítìn yẹn gangan ni mo á torí ẹ̀ pé mítìn yìí lénìí wípé mi ò gba irú ẹ̀ mọ́. cheating ibo ni cheating ti wá abo ti gbàgbé ni pé twenty five percent ni máa ń fún ẹ tẹ́lẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wà ní pé kí wá increase ẹ̀ sí thirty ló ṣe dogun cheating báyìí or what ok tó bá rí bẹ́ẹ̀ kí ni o fẹ́ ká ṣe wá ṣe sharing formula nísìn. Mm-hmm. you are now talking mo fẹ́ ká ṣe ní fifty fifty percent. mi ò gbọ́ ẹ. fifty fifty percent. àdìsá iṣẹ́ ọmọ pé Williams ló ń bá sọ̀rọ̀ ṣá. ńgbà tójú ò dùn mí. jẹ́ ká ránra wa létí láti ìpínlẹ̀. o rántí pé mi ni mo ní bísínẹ́sì mi láti ilẹ̀ má bínú tí mo fẹ́ sọ yìí o mo kàn fẹ́ ka rọra wa létí àwọn nǹkan kan bóyá àgbàgbé ni. o fẹ́ máa ṣeré gún ni mo mọ̀ mo mọ̀. Ah, mi ò fẹ́ kó rí bẹ́ẹ̀ mo kàn fẹ́ kó yí ẹ ní pé o rántí pé o kàn máa ń tẹ̀lé mi lásán mo máa ń dáṣe. Ah, mo rántí. Mhm. mo dẹ̀ fi stop sí pé mi ò fẹ́ máa dáṣe mọ́ instead of that kúkú máa tẹ̀lé mi kí n máa ráwọn ibì kan rán ẹ. ìgbà tó dẹ̀ yá mo ní màmá fún ẹ ní twenty five percent lórí income owó tó bá ti wọlé ó dẹ̀ agree ó dúpẹ́ lọ́wọ́ mi ńgbà náà. <laughs> Eh, wọ́n máa ń sọ náà pé kò sí ni tí ọmọ èèyàn bá ṣèyàn lórí wọ́n máa fi ṣe èèyàn ṣùgbọ́n yes ṣùgbọ́n mo fẹ́ kó mọ nǹkan kan ṣó mọ̀ pé láti jẹ́ messenger kò rọrùn o ṣé mi mi ò sọ ẹ́ di mẹ́sẹ́ńjà ṣe bọ́ọ̀rẹ́ pé ìwọ bá mi gba bí kémi gba ọ̀tún kí wọ́n gbòòsì mi ò pé messenger. ah ah messenger ni èmi ni máa lọ síbí èmi ni máa lọ sọ́hùn èmi ni máa káàkiri lọ síbi gbogbo àwọn ibi tí yóò bá ráyè lọ ó yẹ kó mọ̀ pé iṣẹ́ ni mo á fẹ́ rán ẹ létí ijọ́ kan bóyá mo sọ̀rọ̀ yẹn létí ẹ rí nígbà tí ó dọ̀ pọ̀ mo láti gun machine díẹ̀ ló kù kí ọlọ́kadà yẹn kó gbé ẹsẹ̀ mi há sí ẹnu mọ́tò tí mo bá ti kúnjọ́ náà kí ló fẹ́ jẹ́ èrè mi àwùjọ kí ni mo fẹ́ filẹ̀ fáwọn ọmọ. Eh, but ṣẹ̀ṣẹ̀ wà nù kí ni mo fẹ́ increase percentage yẹn ṣé yẹn ló wá bí ọ̀rọ̀ wa sí nítorí ìgbà tí mi ò tí increase ẹ̀ kò sọ̀rọ̀ ìgbà tí wọ́n á increase ẹ̀ sí thirty percent lọ́rọ́ dé èmi ò lè afford fifty fifty percent ṣá. ọ̀dà tí ò bá lè work tí ò ń gẹ̀tì mo fẹ́ kó rántí nǹkan kan tí wọ́n pé signatory làwọn méjèèjì á jẹ́ pé owó yẹn a máa mí nínú àkáǹtì rẹ̀ ó dẹ̀ dá mi lójú pé níwọ̀nba àgbà tí wọ́n bá ti ẹ̀ sáìn tó fẹ́ gbowó jáde tó ò rí gbà àwọn kọ́mpìnì yẹn wọ́n fà yẹn. ok ọ̀rọ̀ ẹ yé mi o ṣé o capitalize lórí wípé àjọ jẹ́ signatory sí àkáǹtì kọ́mpìnì nísìnyí ló ṣe ń ṣe lẹ́yìn owó dẹ̀ ti wọlé àbí èmi náà mọ ohun tí mo lè ṣe o ṣé o mọ̀ pé mo lè lọ bá wọn ní àwọn kọ́mpìnì tá a ti ń gbaṣẹ́ wípé mo fẹ́ change orúkọ mi padà ṣé o mọ̀ pé èmi náà mo change ẹ̀ ní ṣáàlì á jẹ́ pé mi náà mọ orú ìgbésẹ̀ tí mo lè gbé nìyẹn ó jọ wà nú àwọn méjèèjì mi. Ah. dúdú ẹnjì mo mọ̀ pé ẹ tó iṣẹ́ ìṣe ni mo ṣe gbé fún yín mi ì dẹ̀ fẹ́ ẹ má fail mi. bàbá failure yẹn ẹ yọ kúrò nínú ọ̀rọ̀ tiwa a ṣe tí o sí fọmọ ọlọ́run kọ́tà bá ti dáwọ́ lé ó ti di ṣíṣe. òdu ni wá lọ́dọ̀ yín akíṣà ìmọ̀ olóko yìí mẹ́ ẹ gbàgbé ẹ iṣẹ́ yìí ó ti ṣiṣẹ́ ẹ̀kọ́ tébù ẹ̀ síwájú wa káàdì kárí wọn pẹ́ṣọ. bàbá ṣe rí ibi tó ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni o hmm. àwọn ilé wa rẹ̀ lè àsàrà ìlú fún rẹ̀ orí dúdú ó kó jẹ agent kú ní bó ṣe wáyé. ìkọ́ ọlọ́run ẹ bá a sọ̀rọ̀ ibi tí a ti ń bọ̀ ibi tá à ń lọ ibi tá a dé gangan ká dẹ̀ mọ̀ tó ṣe ìlú fúlọ̀. orí ibi tá a dé dúró náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni five hundred thousand owó ni ní báyìí màá fún yín ní three hundred mọ́ tẹ́ bá parí iṣẹ́ balance yìí ti ń dúró dé. sọ̀rọ̀ mọ́ haúsá ní gàwúrí gàwúrí náà owó rèé ọjà rèé ẹ fún wa lówó kẹ̀dẹ̀ fún wa ní yí méje ń ta fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú tí bá ti rí méjì ẹ̀ ká má lọ mójó fún ojó tá a bá ti rí méjì ẹ̀ bàbá ẹ gbàgbé. ṣé tí méjì ẹ tẹ̀lé mi. Ah, wá kí ló wá bù Lagos kọlọ ibo ló ti wá ẹyọ èkó wobi wobi wobi wobi tó ẹgbẹ́ làwọn tí mo ti pa lọ́jọ́ kìíní àná nìyẹn tó bá tún tún ayé wa wà á tún tún ẹ pa. wà wà wà kúrò sí ẹ o lè wá fún àwọn ìfúnwá gàrí bá ṣé wọn máa fún àpèjà ló àrùn sàǹdì ọmọ ọkọ lójó ká wọlé jáde. ọjọ́ mi ta dé yẹn ìbílẹ̀ rẹ̀ pẹ́ lọ́dọ́ ẹdun náà ta ló gún yán fún ẹ̀yìn méjèèjì tó ní tọ́bi òṣòro náà. tantala lórí ọ̀kadà ni. ọlọ́bẹ̀ lè dúró kojú ogun náà fún wa wetin dey happen wa ọ̀gbẹ́ni máyẹ̀ kàtìrì fún ẹ̀ bí ojú sí yẹn ojú múnú bí i i no dey vex báyẹn kátìrì fún ẹ mẹ one two. dákẹ́ ẹnu ẹjọ́ ẹ ẹ mọ èèyàn tó dúró síwájú yín ni. wọ́n ta ni. èmi ni igi náà èmi ni igi tí wọ́n ṣá nínú omi lọ́jọ́ kìíní àná tí ò ṣá. wàá tó bá ṣá náà o wàá dẹ̀ ló láì ta o ní tó yẹn náà. olùkọ́ àbóṣà wa jọjọ lọ jọjọ lọ a ṣeré nígbà yìí ó yà kọ̀nà lé àwọn ilé ìfẹ́ kọjá. wọ́n ní kẹ́kẹ́ rú imọ́ kí kẹ́kẹ́ pa ọmọ àti ọ̀rọ̀ yín lẹ́nu ẹ wọnú ọkọ̀ yín yẹn lọ kẹ́ lọ kọ àgbákò yín níwájú engine ah, kẹ̀kẹ́ fàmú àti òrówó níjọ ah, àti òrò ẹ̀fẹ̀ mú fi ṣàjàre àbí wèrè ní ẹni engine finá sí mọ́tò jàre kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ah, kẹ̀kẹ́ fàmú àti òrò. imú mà níkà o tí ò jẹ́ agbóhun àṣẹ. kí náà ń fà tá a fà tán kí ni tó le tó yìí à ládùúrú gbogbo oore tí a ṣe fúnra wa ṣé ohun tí o fẹ́ fi san lẹ́sàn-án nìyẹn ìyẹn ló tọ́ sí mi. sáyẹn ká gbà pé èṣù ni iṣẹ́ èṣù lélẹ́yìn kò yé èmi náà. ẹ wo ẹ dákẹ́ bàbá ṣẹ́rí Mr. Williams mm. that is for you. Mm. We only get betrayed by the people we trust most. I understand àwọn boys wa kàn lọ fún patrol ni ni wọ́n bá rá àwọn boys àwọn boys yẹn wá sá ṣe mọ̀ pé àwọn àgbàdo ẹ̀ sọ pé tí wọ́n bá ṣe rere ara kì í wà yá o bá ṣe pọ̀ṣù wọn nìyẹn at the end of the day nígbà tá a arrest wọn a bá ìbọn lu mọ́tò wọn àti picture yìí on the course of our investigation wọ́n ní bàbá yìí ló ní pé káwọn wá pa yín. so pẹ̀lú gbogbo ń ta ṣe fúnra wa ikú ló tọ́ sí ni àbí kí ló dé ṣebí wàá pè mí wàá sọ fún mi pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni o màá dẹ̀ dọ̀bálẹ̀ màá bẹ̀ ẹ́ kó dáríjì mí ẹ kí ni o fẹ́ géènì nínú ikú mi sọ fún mi. tó bá jẹ́yàn ló fi ṣe mí ọlọ́wà bá ń déṣù mi ibi tọ́wọ́ ìgbà wa kò yé èmi náà rárá. ẹ wo bàbá shut up kí lẹ̀ ń sọ lẹ́nu náà ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ ọ́fíìsà èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ wípé bí ọlọ́run bá ti fọ̀tá inú wọn ni wọ́n ní kò lè pàdé mọ́ pẹ̀lúpẹ̀lú èèyàn láti máa ṣọ́ra fún ọwọ́ ọ̀tá bẹ́ẹ̀ ẹlẹ́ǹkejì nínú ọpẹ́ mi ni pé káyé pé mo tójú bọlé oníṣègùn kan ni màá ní agbára tán fún mi òun ló ń jẹ́ ọlọ́run ti gbèjà mi já bọ́lọ́run bá wá gbèjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tó ń sáré kiri fún. ẹ wo ṣé kí n sòótọ́ fún yín èmi ti yá fi ẹ o mo ti yọ̀ǹdẹ ẹ ó wà láàrin ìwà àtọ́lọ́wọ̀n ba bó bá jẹ́ rere mo bá ṣe ó kù sóhun àtọ́lọ́wọ̀n ba lọ́wọ́ bó jẹ́ ibi náà ni ó kù sóhun àtọ́lọ́wọ̀n ba lọ́wọ́ ẹ bá mi yọ̀ǹda ẹ. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ó ṣe ọ̀rẹ́ mi ó ah, ṣe bàbá ẹ dìde dìde dìde dìde kí ló ń dùn mọ́ ẹ wo Mr Williams ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti kọjá bẹ́ẹ̀ ṣe lérò yes ṣe rí ọ̀rọ̀ yìí ó ti di ti ìjọba even tẹ́yìn bá sọ pé ẹ̀ ṣe case mọ́ àwa ṣe bẹ̀rẹ̀ this is attempted murder baba you are trying to kill someone so à ń lọ ilé ẹjọ́ ẹ máa fojú ba ẹjọ́ yẹn di dandan Mr Williams ọ̀rọ̀ yìí ti kúrò lákàtà yẹn. well ó ti kúrò lọ́wọ́ tèmi báyìí please mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á túbọ̀ máa ran ẹ̀yin òṣìṣẹ́ ìjọba lọ́wọ́ àmín wọ́n máa ń gbàdúrà kan pé wọ́n á ní ọkọ ọba àdá ọba kò ní ṣàwà àmọ́ gbogbo ẹni tó bá ti ń lu ọkọ ọba tó ń lu àdá ọba ó di dandan kó máa ṣá wọn lẹ́ǹkọ̀ọ̀kan o àdúrà tẹ́bi máa gbà fún yín ni wípé gbogbo ìgbàkigbà tó bá ti ń ṣá yín ọlọ́run ò ní jó ràn yín. àmín àmín ẹ ṣe gan ọ̀rẹ́ mi ah, bá bẹ̀ wọ́n ní jọ́tò ní ọlọ́run bá bẹ̀ wọ́n ní. bàbá ah, ẹ má pariwo lọ́fíìsì mi. hello. ẹ má pariwo lọ́fíìsì mi. láfáríkọ bẹ́yìn náà lè muslim wọlé káfíìn wọ́n ní pé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àyàfi irun ó wá tẹ̀síwájú báyìí. ẹ nífẹ̀ẹ́ mi amira wà láìtàláì mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ jù. bọ́dá ṣẹ́gun àtìgbà tí mo ti wọ skul yìí mo máa ń rí yín pẹ̀lú oríṣiríṣi obìnrin ẹ wá sọ pé ẹ nífẹ̀ẹ́ mi sìn. etí ò yẹ ló pọ̀ ju ètò yẹ lọ sórí gbogbo àwọn ọmọ yẹn àwọn ló máa ń disturb mi àwọn ló máa ń tí bá ti jáde báyìí wọn jẹun gbádùn bí lè ṣe ń pè mí lọ́tún nìyẹn máa máa pè mí lọ́sì sórí mi gbọ́dọ̀ parọ́ fún igbó ní obìnrin àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ dẹnu òfẹ́ kọ nílé ayé mi ṣó lè rí reason kò wà far-fetched máa sọ̀dí fún ẹ ọmọ gidi ni ẹ ó rẹwà ó tutù níwà bábánbárì ẹ ó tún wá lẹ́sìn hmm? mo fẹ́ fẹ́ ẹ sílé níṣu lọ́kà tá a máa gbé iṣu báyìí nínú ohun kọ̀ǹténà tá a máa lọ já síwájú lẹ́yìn tí màá kọ́ ni ó yá ẹ ṣẹ́rọ̀ mọ́ ẹ ẹ kò fún mi kí n máa mú lọ hmm? èrò rere mo ní sí ẹ̀wọ̀n ẹ. ẹ wo tẹ́ bá máa sọ nǹkan tẹ́ ẹ̀ sọ yìí fún yàn kó ń ṣe bírú èmi nítorí pé ọmọ ìkéré ara mi ni mí àti pé ìwé lọ́ni kí wọ́n kà ní school tí ò bá ń ṣe pé ẹni kí wọ́n akọ yín bọ́ ṣe ń kírun ni mo ní tẹ̀lé yín wọlé. sórí ìdí ẹ̀ gan nìyẹn sórí pé sórí pé torí ìtì ẹ̀ gangan gangan báyìí ni mo ṣe ń kọ́ gbogbo nǹkan tí mo ń kọ́ yìí mo rẹ́dí àti sórí bó ṣe ọjọ́ tó bá ti fẹ́ lọ mọ́ bó ṣe àṣàlà tó tó lóbìnrin tọlọ́kùnrin máa máa tẹ̀lé ẹ lọ tó bá ní ẹ̀sìn Islam yẹn o ò tiẹ̀ wá ṣe mọ́ àwọn ní oògùn ló fẹ́ tẹ̀lé o àwọn ibi tó bá ti lọ máa bó ṣe wà gangan nìyẹn tó ti yẹ gbogbo ọ̀rọ̀ musa ti yẹ bẹ́ẹ̀ yẹn. ẹ wò ó dà pé irun tẹ sọ fún mi pé fẹ́ kí pé kí wọn akọyin lè ní ẹ rẹ́dì fún bóyá kí n máa lọ tẹ bá ti rẹ́dì kẹjọ kí n mọ̀ ìwé mi dánsì. kí ló máa ń ṣẹ̀yìn ọmọ ẹ̀tẹ̀ wá ní. àwọn tí dúró kí ló máa ń ṣe inú dídára dúró fún kọ́sítọ́mà kí ni kí ni balẹ̀. they say you wan talk to me. Báṣẹ́gun mo pé nọ́mbà yẹn ẹ gbé call mi. why tó fi ń pè but really ó yẹ kó mọ̀ pé tó bá pè yàn tó ń gbé call is it that they don't want to talk to you something so why you bothering business èmi àti ẹ ti parí náà mo ti tọ ọ mo rí pé rere lolúwa kí ló tún fẹ́ kí n máa pè ẹ́ fún kí ló fẹ́ máa pè mí fún. bob bob Ọláṣẹ́gun ẹ̀yin lẹ sọ dòbìnrin ṣé fẹ́ dàrin àjọ ayé mi rú ni. what the hell are you talking about? tèmi mo da ẹ̀ ṣé mo jọ́ lọ́hùn ni ìrìn àjò ṣé wọ́n jẹjọ́ ni wọ́ọ́kẹ́ because I don't even know what you're talking about. o ní láti focus o o ní láti mọ ọdún wá school ìwà ṣe that's very important mo dẹ̀ máa bá ẹ wí tó bá fojú sí ìwé ẹ̀ mo máa bá ẹ wí tó jẹ́ pọ́kùnrin ló fẹ́ máa tẹ̀lé káàkiri ní school torí pé rí mi lọ́mọ kékeré ẹ wá yàn mí jẹ ẹ̀yin tí ẹ pé mo sọ fún yín pé mo ti mọ ọkùnrin ẹ fọ́ọ̀sì mi ẹ rẹ́pù mi torí ẹ rí mi lọ́mọ kékeré ẹ̀yin náà máa kó ní tiyín níwájú ayé yìí máa bàjẹ́ ìnà yín àgbà yóò ṣí nǹkan tó ṣe fún mi ẹ máa kó ní tiyín ayé yìí máa bàjẹ́ ní olórí burúkú kí mo bá sọ fàlàjì. ọ̀dí ọwọ́ rẹ̀ oníkiri kò ń sọ fàlàjì alájì ló ní kó lọ kéwú lé ṣẹ́gun. ọlọ́run yọ máa fọ́ etí ẹ̀ sí i pé kò máa tó bá sọ̀rọ̀ kí ló fẹ́ lẹ̀ on to the next one kí ló ṣẹlẹ̀ jàre ah, fuck off talk what's up yeah yeah yeah yeah yeah kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ẹja lọ màá. àǹtí ah, ẹ kò jókòó ó ti ń bọ̀ ẹ ṣe gan-an. Oh, Yomi, you are right. Well, everything. Ó tẹ̀ dá orin sásìkò. Ó mm-hmm. ṣàmọ̀fẹ́ sí mi tí mo máa ń sọ fún ẹ. Oh, mo Um, Almighty Remy. Of course. Uh-huh. And, uh, Remy. meet Lola ọ̀rẹ́ mi tí mo máa ń sọ Okay. Lola, meet àfẹ́sọ́nà. Nice to meet you. You're such a beautiful goddess ẹ kú gbádùn o <laughs> inú mi dùn púpọ̀ láti mi ti ń lé ni o. <laughs> inú tèmi gan-an ló dùn jù cause inú mi dùn púpọ̀ gan-an láti mi ti i'm so happy. Yes, <laughs> mm. um, sista ṣé mo kọ́ tí n fẹ́ kẹ́ ṣe mo fẹ́ kẹ́ bá mi tọ́jú Yọ̀mí gidigidi gan-an ni o oore ẹyàn kan tí mo ní látọ̀dọ̀ yín nìyẹn o ìfẹ́ kí ọwọ́ ìyá kankan wà lára ẹ̀ o. mo ti gbọ́ màá gbìyànjú agbára mi ẹ ṣe àdúpẹ́ ó ń tọ́jú mi. ṣé ẹ rẹ dáhùn torí ẹgbà ẹ tó ń jọsọ ẹ tó wà lára ẹ inú ẹwẹ. má bínú o jẹ bá gẹ drink tó máa mú jọ. ok ṣe. sista ká má parọ́ eré wa lóbìnrin lọ seriously like you look so ẹ ṣe gan mo dúpẹ́ Yọ̀mí gan ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi nípa yín. ṣé lóòótọ́. nínú mi dùn gan láti ní ti ilé ni ó ti sọ bẹ́ẹ̀ ṣe máa ń dáná fún òun tẹ máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń tọ́jú òun tẹ̀jẹ̀ kó òun lack rárá. ẹ má má dá Yọ̀mí lóhùn alábòsí mà ni <laughs> ẹ má dá lóhùn jàre. ẹ wo ẹ jẹ́ kí èmi náà tètè wọlé lọ́ba torí mi ò mọ nǹkan tó ń tẹ̀kẹ́ dá lọ tó tí ò tí ì drink. all right all right èé iná ni mo fẹ́ fi sí orí òrùlé sùn o ìyàwó àfẹ́sọ̀nà níbo hmm. mo máa rò pé eré ni ó ṣe ni ṣá ẹ ah, eh, lóòótọ́ èmi ni mo fà á ta fi break up and mo try láti correct mistake mi ni mo ṣe wá wá látìgbà tí èmi àti Yomi ti fira wa sílẹ̀ ni mi ò ti ríro ọkùnrin bíi tiẹ̀ mọ́ òun ló ṣe jẹ́ kí n súnmọ́ ní ìrètí pé a ṣe lè fẹ́ra wa padà hmm. ẹ̀yìn tí mò ń kẹ́ gẹ́gẹ́ ní apọ́nbẹ́pọ̀ yìí wá fẹ́ gbé lọ ní ọ̀sán ọ̀rọ̀ kan ah. irọ́ ni o ohun tó bá gbà la máa fi fún un. aláṣẹ ọ̀dọ́ máa lo bàrẹ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀. àjò màmí dùn títì onílé má rí i àsìkò ti tó kí ajá máa lọ. èmi náà mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tí mo wá ṣe mi ò tí ì parí ẹ̀. ẹ̀rín tí ń sọ irú ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu èwo ní tiẹ̀ pẹ̀lú pé ò tí ì parí nǹkan tó wá ṣe láyé wo àsìkò ti tó o pé ajá lọ. mo ní mi ò so excited that you stayed to talk to me today. You know me, gan. Hmm? But we need to sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi náà. Bá mi sọ̀rọ̀ náà. Ó ṣàmọ̀ to tá a jọ sọ tẹ́lẹ̀. Mi understand kí ni nǹkan náà. Èmi ah, ah, má fi inú mi mọ́ mọ́ jẹ. Mo dẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ mi gangan nífẹ̀ẹ́ wa. Hmm? Kò ṣó ara ẹ̀ ni. to Tó bá lóò mọ ọ̀rọ̀ tí to sọ máa sọ fún ẹ. Mo fẹ́ marry you. I swear. Hmm? I love you. Are you sure? Ah, ah, what kind of question is that? She won't need anybody láti sọ fún ẹ pé hmm? I can't do anything without you. Please. Okay, mo ti gbọ́, mo ti gbọ́, mo ti gbọ́. Um, èmi náà ti rò rẹ dáadáa. Mo ti wò pé any fún ẹ ní chance. Ah! Ayé ẹ̀ ò ní bàjẹ́. Ayé ẹ̀ ò ní bàjẹ́ baje. òun bàjẹ́ ó ṣe ó ṣe ayé òun ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ìyá àwọn ọmọ mi àgbo a máa ṣe white wedding really. i'm telling you mo ti pinnu láyé mi tẹ́lẹ̀ pé mi ní bóbìnrin kọ̀wé bọ́ sórí àtijọ́ tí mo ti pàdé ẹ̀ báyìí mi ì mọ nǹkan tó rọ́ọ̀lù mi oh god mi sórí ìwọ máa bí gbogbo ọmọ inú mi fún eh sorry gbogbo ọmọ inú ẹ̀mí ló máa bí fún lágbára ọlọ́run ah, ah, ah. bólú ń lọ báyìí bólú ń lọ bólú ń lọ báyìí. mo fẹ́ sáré dé library ni mo fẹ́ lọ káwọn òwe kan. ṣé kí n drop ẹ. kò jìnnà náà. mo lè sin ẹ o mo lè fẹsẹ̀ sin ẹ o. Eh. Mm ah má jẹ́ nsìn yẹn náà má jẹ́ nsìn yẹn torí mo fẹ́ di class lecturer yẹn dẹ̀sìn bá mi fa rẹ̀. báwo la ṣe máa ń rẹ̀ báyìí. Have my number and you can call me anytime. Oh Lord, I can't wait. I'll call you. Take it easy. Huh? All right. Ah, ìyàwó mi. ìyàwó mi. Mm-hmm. woman. All right. Ah, ah, take it easy. Huh? Ìyàwó mi. Ìyá àwọn Yeah. Rẹ̀mí ó ah, ah, dẹ̀ dúró dé wá ó ah, dẹ̀ dúró látẹ̀kùn ta ti ń pè ẹ́. bẹ́ẹ̀ ni mo ṣe ní kẹ́ máa bọ̀ lábẹ́ yín bí mm-hmm. báyìí. Eh, Rẹ̀mí mo rí ìwà tí bọ̀bọ̀ ṣẹ́gun yẹn kí lẹ jọ ń ṣe mo rí fà kí lẹ dà pọ̀. Eh, ó toast mi ni. ẹ ẹ dẹ sọ̀rọ̀. ẹ pọ̀ wọ́n náà ti bí kó sọ̀rọ̀ ẹ dúró náà èmi àti èèyàn jọ dúró although ó ń ask me out ni but ẹ ṣe bóbìnrin ni mi tó bá wùn mí màá ṣe yes tó bá dẹ̀ wùn mí mo lè nínú so kí ni big deal. ṣẹ́gun tó ń wo yẹ kò sí anybody tí ò mọ̀ nínú campus sórí débi àwọn jambite tó bá ask her out tó lọ sí ilé ẹ̀ tó gbà kó bẹ̀ sùn ó máa drug ẹ̀ adẹ̀ rape ẹ̀ yẹ tún kọ́. ẹ lè sọ èmi láìkí ẹ̀ the guy is, is nice. Mm. ó nice bàjẹ́ ọkọ ilé ẹ nìyẹn tí ò bá tiẹ̀ rí gbogbo èèyàn fi ṣàríkọ́gbọ́n ò lè fi tíwítà ṣàríkọ́gbọ́n ṣẹ́gun tó jẹ́ pé tó bá máa fẹ́ ẹ báyìí ó lè yọ ojú ẹ báyìí kó yọ sí ẹ lọ́wọ́ but tó bá ti rí nǹkan tó fẹ́ rí tó ti rí ẹ tán you are gone tó bá sọ fún ẹ ṣe ṣe pé ẹ mo ṣe kí lóbìnrin àtọkùnrin ṣe gbà fún Rẹ̀mí má jẹ́ kí ṣẹ́gun fi tiẹ̀ bẹ́ẹ̀ láyé jẹ́ á bẹ́tà kó kó máa bá tiẹ̀ lọ ṣẹ́gun tó ń wo yẹn mo ti fẹ́ rí o kò dé ń ṣèyàn gidi torí ẹ̀ ni mo ṣe ń sọ fún ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. èèyàn máa ń change now. èèyàn máa ń change ó dẹ̀ lè lọ bù wọ́n ṣe bí torí wọ́n gbórí mẹ́rin wáyé. nice one èèyàn máa ń change. èmi sọ tèmi ṣẹ́gun kì í ṣèyàn gidi mò ń sọ tèmi ẹ ní sọ̀rọ̀. èmi ń kánjú màmá rí yín létà ṣe ti gbọ́. ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀ àmì ò ṣe rí èmi sọ tèmi o. orí lóye o bó ṣe ń pín aláṣẹ ọ̀dọ̀ ọlọ́run ló yàn ọ́ òye ọlọ́run ló dá ọ. ọlọ́run ẹ̀mí mo lọ. èyí ṣe yọ aláṣẹ ọ̀dọ̀. ó jẹrìí ẹkùn. láyọ̀ balẹ̀ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀. kí ló dé ìwé ní tiẹ̀. ṣé wọ́n kò máa encourage. No, you don't talk like that. He's a man of himself. Let him do anything he wants. Ṣé bó ti nílò lára ẹ̀? Oh, Alẹ́ lè pa á lọ́la kú dípẹ́ kù. ok wait kí ló wá fẹ́ jẹ́ kó ṣe o kì í ṣe géèmù àṣẹ ìwọ ni kò fẹ́ ni. nígà ìwọ ni kò yẹra ewu tó o bá pé lọmọkùnrin jẹ́ kí wọ́n rẹ ẹ sí kí wọ́n já ẹ sí. ẹ wo òwò tó bá wọn gbogbo wọn tí mo sọ fún ẹ ọ̀rọ̀ ni mo bá ẹ sọ yẹn ṣogẹ́ẹ̀tì ni. ọmọ pákó ẹ ọjọ́. pọ́lù mọ̀járí ẹjọ́ ló fẹ́ rò má ti fẹ́ rojọ́ lọ máa lọ máa lọ media house máa kọ ẹ bó sínú skul mọ́ rárá. <laughs> kọ́tẹ́ sọ yóò tẹ̀ bí mi sóyè kó bá mi a máa sọ̀rọ̀ létà. later bro. ó necessary kí wọ́n tètè máa lọ tiẹ̀ ó necessary kí wọ́n tètè. ok tó bá mọ̀ pé oníjẹ wọn. a padà dé library tó bá yá sì má dá enemy of progress ni bó ṣe see do as you like do anything anything you want to do Don't ọ̀rẹ́ me. My bag with me. etí sẹ́ẹ̀tì bá wà èmi náà ní ìdí owó ọmọ yẹn nà án ẹni kò lè jẹ́ tán ó pọ̀ gan-an bítẹ́pù ni. máa don't you talk now you know me now èmi like a tó Oh, there's a jar right ẹ̀ nìyẹn no time you go there around Now the regular thing wey they do now i put her to sleep I do mine, you come in, you do yours, hmm. it's done. Shady. No time, bro. Bye, you know they might not be love about it. Bye. I don't bad where I want you, duty. I'm on my update there. No, of course. I'll be around you. Hey, hey, hello. Ó wá, ó ní wọ́n ló ń fọ́kọ mi. Nílé ayé ẹ̀ tó máa gbójú mi dáadáa mi ò gbádùn o mo lè rí báyìí nílé ayé ẹ̀ tó máa fi kó má jẹ́ rí ẹ̀ pẹ̀lú ọkọ mi mọ́ ìwọ ìdí ọkọ̀ òṣèlú. what's up? báwo ni ṣe wàá fa èmi rèé èmi rèé lẹ́yìn ẹ̀. ta ni babe ṣé mi. ṣé o mọ̀ pé babe ni ẹ ni wẹ́lá tó ké la cream la fresh ni ẹ náà o set la tó kéde ọmọlé ẹlẹ́rù ni ẹ o bàjẹ́. ẹ gbà mí ọ̀rọ̀ ẹ ti yé mi kí ló fẹ́ kí n ṣe fún ẹ o. ẹ actually nǹkan tí mo fẹ́ ò lè o mọ̀ mo gbádùn ẹ̀ gan máa ń rí ẹ tó máa ṣe ń kọjá mo like pàrọ̀ ẹ̀ as in mo love ẹ gan mo dẹ̀ fẹ́ kémi àti ẹ kájọ máa gbádùn ara wa ó ṣáà mọ lẹ́fù tí mo sọ. ah mo dáràn ta ni mo jí rí láàárọ̀ iná ah eh, dọ̀tún àbí kí ni wọ́n ti ń porúkọ ẹ yẹn náà tí ọkùnrin bá wá tán lórí ilẹ̀ alàyè yìí ṣé ìwọ ló wá kàn. kí ló ṣe mí wùmí náà mú un báàgì. ìwọ tó jẹ́ wípé ọwọ́ ẹ̀ kìkìdá ẹ̀jẹ̀ ni ah. ọmọ cult ibo ló ti rí yẹn má pariwo. Eh, kò sí ohun tó ń lọ nínú ọgbà yìí tèmi ò mọ̀ excuse me. ẹ ẹ gbọ́ngàn tó mọ yẹn sọ̀rọ̀ akókò gbọ́ apá olórí burúkú lọ́wọ́ yẹn ibo ló ti bọ̀ bọ̀. èmi náà mọ̀ ó yà mí lẹ́nu. ẹ wò ẹ wò ẹ mọ̀ kàtàkì sí i wáyé kí yẹn wò yín dá yẹn àtọ̀ àbá ti dá yẹn náà see a ní láti act fast o ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ sọ́ọ̀sì o like ó ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ táwọn kì í gbọ́. man. Darling. Yeah. Ìjọba manager. All right. Wọ́n máa ń ṣe oríṣiríṣi àwọn èèyàn tó wá ń ṣe jákujàku. <laughs> táwọn ìgbà Show me no ókè. ṣóòbù inú bó kéré. àwọn náà yẹn. bọ̀ ń lọ àbí. orí bó ó sì clẹnu gan. ilé mix of fruits ni o exotic you know wà á máa feel àwọn kọ̀ọ̀kan lẹ́nu mi ilé ìdẹ́gbẹ́ fẹ́ dùn ó ṣàmọ̀. have fun ẹ̀. have fun. àmúbọ̀. ti mú tán. Hmm. pẹ̀lẹ́ iṣẹ́ o fi èpè kò relax. Ah, mo ti relax already mo wà okay. àbí wẹ́dà yìí ni wẹ́dà yìí bó mẹ́ máa mú ọkùnrin. Ah, kòkò mi ẹ rí i pé mo ti mú tán ni mo láìpẹ́ gan ó tìk dáadáa ṣó rẹ̀ yín ni. Hmm. but me mind ti bá ó wà ó wà okò okò ṣé bíi kíkú gbégbogbo pálí ẹ̀ wá. máa bẹ́tà bẹ́ẹ̀ yẹn náà. ẹ̀bùrọ̀ sẹ́kọ̀ tutù díẹ̀ sí ó wà ní fridge. ok. irú ọmọ wo lè léyìn náà oògùn tí mo fi sínú drink ẹ̀ mi gbọ́dọ̀ fi sínú drink èèyàn méjì kó má sùn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti wá fi mẹ́rin a whole four sínú drink ẹ̀ torí slide tó fẹ́ ṣe síbẹ̀síbẹ̀ kò sùn kí ló ń ṣẹlẹ̀ gan àbí ṣé kó kì í mọ́lẹ̀ kì í mọ́lẹ̀. àyà máa fò ẹ́ ajá ẹ wọlé tí ẹ kò tèmi wá ó wá rò pé ò ní fẹ́ jẹ̀wẹ̀ ikú ẹ kọ̀ wọlé arọ́ lásán ni kò sí nǹkan tó máa fi èmi bẹ̀mí lẹ́kún ẹ̀rí fún tọ́ ọmọ ọ̀ṣun aláṣẹ òde kò sí tó máa fi ṣe o. ẹ ẹ sí ọmọ ìyá ọ̀ṣun ẹ wo ètò ìtọ́jú ẹ lọ́wọ́ bí mo ìyá ọ̀ṣun ní ìmọ̀ ọ̀ṣun tó rárá ṣé kí kí ìjọsìn tẹ bá pẹ́ máa ti wá lójú ìbò tó parí àti parí ìbò tó tọ́tọ́ ọ̀pọ̀ mi fèdú ní kápọ̀ ó tiẹ̀ ní pálí ńlá ọ̀fẹ́ náà gbé fún mi ẹjọ́ ẹ̀kọ́ wo bó ṣe bẹ́ẹ̀ ṣe ní ṣe ní ẹbí mi náà pọ̀ tí kíní tó bá ti tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe kíní inú sexy what's the matter kí ló oh my god. ẹ̀sọ́ bọ̀ wá ké o wá ṣe wọ́n ti gbàgbé àjọ bí adáni ah. ìgbà bí ó ti gbàgbé ah. o bẹ́ẹ̀ bọ̀ wọ́n àní márù ló bẹ̀rù má ṣe o náà ni. mélòó mélòó ọmọ òòjọ́ ni mo ti bá sùn kó kàtàn sókè tó ń sọ fẹ́mi pé kò sọ̀nà ń bẹ ẹ tẹ́mi kan bá wá gbéṣẹ́ burúkú lé lọ́wọ́ kò sẹ́ni tó máa bí mí. mo kí gbogbo ẹ̀yin màá mi pátápátá ẹ̀yin ìyá mi ẹyẹ abapá pẹlẹngẹ ẹ̀yin màá mi ẹyẹ abẹsẹ̀ pẹlẹngẹ. Helija, helijo, elijajariya ẹ̀yin lẹ ń fún mi ní àṣẹ ẹ̀yin lẹ ń fún mi ní agbára tí èmi pásítọ̀ àpáta ń lò ẹ má jẹ́ ká ṣírí mi tú ẹjọ́ ní ìwúrà ni mo wá fi sùn ah, ẹni kí ni gbogbo wọn má ṣe ìgbóhùn ṣe ìgbóhùn pa lórí ẹ̀yin lẹ sọ fún àkàlàmàgbò kó má ṣe àkàlàmàgbò ṣe ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn àgbáǹréré tẹni kó gbọ́ràn sí mi pàṣọ àpáta lẹ́nu tó kọ̀ tí ò gbọ́ràn sí mi lẹ́nu ìwọ orí ẹ̀ ṣàṣàrà ẹ wo ìjókíjó níjó asínwín ìdìkúdì lẹ́rú wèrè ṣiṣẹ́ṣiṣẹ́ ló. bíọ́mẹ̀ ah, ah! pásítọ̀ àpáta ìwọ tí ọmọ aráyé ń ti ara ẹ̀ sin ọlọ́run ló wá ń tinú ìmọ́lẹ̀ wọnú òkùnkùn láti bàtọ̀ ọmọ aráyé jẹ́ òtún wá ń pọ̀fọ̀ kò tiẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá. bọ́lú láti bo ibo ló ti wá ta ni ẹ mo fẹ́ mú ẹ. èmi ni ẹ rí fún tọ́ aláṣẹ odò. tí ìwọ bá jẹ́ aláṣẹ odò ṣọlẹ́ mi. màá mú magi náà tàbí magi chicken mi ò ní pé ẹnì kankan ló bá mi sí mélòó mélòó ẹja tí mo ti jẹ máa gé efi wẹ́wẹ́ màá wà lọ́bẹ̀ màá tún lọ wá kò lọ́bẹ̀ màá jẹ màá tún yà bẹ́ẹ̀ dànù kó sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí mi èmi lè sọ bẹ́ẹ̀. gbẹ́nu wo àsìkò ti tó láti wá gba ẹ̀san gbogbo àwọn ọmọ tó ti bà láyé jẹ́ èmi ẹrí fún tọ́dẹ̀ ni mo máa gbẹ̀sán náà. ìwọ tó bá jẹ́ pé wọ́n ni ìwọ kéré màmá ẹ̀ gan èmi pásítọ̀ àpáta ìwọ mi lọ sí dáńgẹ̀ odò kí n sọ fún wípé ó ní màmí wọ̀tá mo fẹ́ ní ṣe kó má gbà fún mi ó kéré kì í ṣe irú ẹ̀ rárá má kú fara yé tí wọ́n bá rán ẹ̀ sí mi. ṣọ́ọ̀ṣì ẹ̀ tán. wo ìjìyà tó bá tọ́ sí ẹ òun náà ló máa gbà. o <laughs> ṣe thank you o fẹ́ jẹ́ kí n lọ sọ fún ọmọ aráyé gbọ́ kí èmi pásítọ̀ àpáta kí n lọ confess fún ọmọ aráyé wípé iṣẹ́ burúkú tí mò ń ṣe rèé o. Ah, good ó ti dà kì í sọ fún wọn wípé agbára òkùnkùn kì í ṣe agbára ọlọ́run nílò àṣẹ burúkú ni àjáde lẹ́nu ṣùgbọ́n o kàn ṣe nǹkan tó dùn mí ni ó yẹ kó sọ fún mi wípé ò ń bọ̀ ò wá sọ fún mi ò kọ́ mi ó dùn mí gan mi but màá try ṣòtúbọ̀ màá ní sọ pé mo lọ sọ pásítọ̀ àpáta ẹ̀ lóyà má lọ sọ fún wọn. tó o bá dẹ̀ ṣe ìtàn ohun yìí. olùgbàlà olùgbàlà ní bàbá ní bàbá olùgbàlà olùgbàlà ní ọmọ ní ọmọ olùgbàlà lèmi fúnra mi sẹ́ olùgbàlà lèmi fúnra mi sẹ́ ẹ kú ìjókòó ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ kú ìjókòó ẹ̀yin ọmọ ìjọ mímọ́ iṣẹ́ olúwa kò ní sú yín ṣe o ẹ jọ wọn náà ń béèrè ibi tí adélébọ̀ ti gbóyún wá àbí ẹ fẹ́ mọ̀ bẹ̀ kò yẹ kó dé àlẹnu fún yín náà ọkọ ẹ ló fún lóyún kò ṣọtọ jẹsùn kó sọ̀rọ̀ nínú ọkọ ẹ ló fún lóyún ṣé wàá rí ìdí agbára tèmi tí ẹlẹ́fẹ́ mọ̀ àwọn ìyá mi ọ̀pàkẹ́ amin ọ̀làkẹ́ àwọn alágogo ìjẹ àwọn ni wọ́n fún mi ní agbára tèmi tí mi lò ṣé wàá rí chọ́ọ̀chì tẹ́yìn wò yìí ẹ pé olú ìjọ mímọ́ ni orígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀bẹ̀ ṣe ń wò yìí níbi tí rí màálù òye márùn márùn mọ́ ah, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wòlíì sowari gbogbo àwọn ẹgbẹ́ akọrin ẹjọ́ ń díjú ẹlẹ́yà ìwọ ń tiẹ̀ àánú ẹ ló ṣe mí wo obìnrin láàrin wọn gbogbo àwọn ọmọ ìjọ tí wọ́n ń kọ́ lórí ọmọ ogun ọ̀run gbogbo wọn pátá ni mo ti ṣe aṣọ wọn sókè tó bá ń gbọ́ dàbí ìbílẹ̀ gbogbo wọn pátápátá ni mo ti gbọ́ ṣẹ́wọ̀n bọ́ tó lè wá dọ̀la ọ̀kìn ránṣẹ́ sí wọn náà tó bá kọ àṣẹ wà mi tí màá fi bá ẹ sọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣe ní nǹkan míì ẹ fẹ́ sọ fún mi. kọ́nà bàbá kó wa yọ̀bà nígbà kí wọ́n lè ní ìjẹ́sọ́dẹ̀ service ojú wo làwọn ọmọdé máa fi wọ̀ ẹ́ dà. ojú burúkú lọ́wọ́ máa fi wò ní wọn fojú rere wò mí lọ́wọ́ ìyá mi ọ̀kan yé wá àparí ọmọ yakuba ibo ló dà ibo lẹ lọ ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín ibo rò pẹ́ ń lọ àparí ọmọ yakuba kí ló ti gbọ́ tí bá sọ fún ẹ pé ìyá mi ló pàṣẹ kí ló fẹ́ ṣe tí wọ́n bá sọ pé Ṣàngó ó pa sọ́jà Ṣàngó ó pa sọ́jà Ṣàngó ó pa sọ́jà àwa máa sọ fún wọn wípé àwọn ìyá wa ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo dẹ ìjó yẹn dà ìjó yẹn nù ìjó yẹn dà ìjó yẹn nù ìjó yẹn dà ìjó yẹn nù orí iye náà ni ìjó yẹn nù ìjó yẹn dà ìjó yẹn nù àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo dẹ wọ́n máa ń jó wọ́n á tún júrù wọ́n á tún ṣe báyìí wọ́n á ṣe báyìí wọ́n á tún júrù wọ́n á tún ṣe báyìí wọ́n á ṣe báyìí àwọn gangan ló fà wá níyè àwọn gangan ló fà wá lágbà àní wọ́n á tún júrù wọ́n á tún ṣe báyìí wọ́n á tún júrù wọ́n á tún ṣe báyìí wọ́n á tún júrù wọ́n á tún ṣe. ṣọ́kọ̀ òjèpo. wọ́n sọ pé kí ni nǹkan tó ń fún ẹ gọ́ọ̀tì náà sọ fún mi. ìbéèrè mi náà fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ti kékeré onílà kí ló fẹ́ mọ̀. Ah, kí ló ń gbé tó ń gbin gan. kò sọ fún wa pé o ní ẹsẹ̀ wà pẹ́. kí ló fẹ́ ṣe. sọ̀rọ̀ ká bí ẹ ṣe ní ìbàyẹn ni ó já wéré ni. wọ́n máa ṣe wàhálà black. èmi ẹ̀rí tuntun aláṣẹ lálẹ́ odò. ọlá báwo ni. yẹmi mo wà alright ah, ah ìyàwó mi báwo ni. àǹtí ṣe wà pa. ojú yín máa ṣe wà díẹ̀. Eh, iṣẹ́ mà ní iṣẹ́ ló gbomi ẹ eh, ṣùgbọ́n yọmi ṣó wàá gbébi tájọ́ lọ lẹ́nu báyìí. lọ́la àní lè jọ lọ bẹ̀yẹn lẹ́ni o ah. èmi àti ìyàwó mi fẹ́ débi kan but ah. uh, tó bá mind ọ̀la ń kọ́. ok kò sí wàhálà kò sí problem ẹ jákè mi kú de màá lọ síbi tí mo lọ gbà yẹn torí pé delay is dangerous. delay is dangerous i mean uh, uh, how ọ̀rọ̀ owó là ń sọ yìí owó ń fẹ́ lọ gbà. o ti láìkò owó jù ìwọ yìí ni owó owó owó owó ni. ṣé o ń gbọ́kọ ẹ. ẹ ìwé tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí a drop ẹ lọ́nà dẹ́n. ẹ kò sí problem all right. All Mom, ah, time to love. That is the thing is equal to buy. Oh, sorry, Oh, call. He said he won't be coming home. but he walked back láti sọ fún pé dáàdi ń lóun rè wálé. Èwo ló dọ̀la? Mọ́mí, kí lẹ sọ yẹn? Dáàdi ò ní wálé kẹ̀. Ah, òwe ni àti wọ́n dẹ̀ jọ sọ nǹkan kan ò, mo dẹ̀ fẹ́ lo kinní yẹn. Kí lẹ jọ sọ? Ah, wọ́n fowó What ẹni. Gbogbo tí òdùn mú wá mú wá muwa muwa muwa wá lọ. Àná kọ́ lọ ṣùgbọ́n ó mi. Mommy, you're ni o ti wá ó dẹ̀ nǹkan ti fowó bọmọdé ìjẹjù gbójú ẹ̀ mojú ní gbogbo mokola mokola tó bá dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ kí ló fowó rà bílí bílí gírígírígírí tàbí kó máa wo gbogbo ẹ̀ náà kó máa ná gírígírígírígírí nǹkan tó fowó ṣe nìyẹn. for mọ́mí nǹkan tó wà ní vote lélẹ̀ iná. indeed. omi ìjọba ẹ̀kọ́ kan kìlì máa ń bèrò. you are a good boy. ọmọ dáadáa o tẹ́ ń disturb mi tó bá pẹ́ bí wọ́n ṣe ní ni gbogbo wọn ṣe ní ni kò bá dáa. ó béèrè owó lọ́wọ́ dáàdì ó lè ti béèrè fifty thousand rọ́ọ̀kan ọ̀sìn tó bá rówó ara dídí ń dí ara dídí ń dí ẹ̀rọ aṣámarọ gbogbo àmọ́ àádọ́n bling bling bling bling bling bling bling bling ọmọ bàbá olówó. Hmm. àpẹlẹ o ọmọ oníbàbà her father's daughter. pàkéèrè pàké adáwọ̀ ẹkùn sí jìnnàjìnnà adé abájá títò wọn ẹkùn jọ ń ṣọ̀tá ara wọn ọjọ́ tí wọ́n jọ ń kọminú ara wọn wọ́n ṣe rọ́ọ̀nì àti bá a ṣèké ẹlẹ́yà ìrẹ̀wò ajá kò lè lépa ẹkùn èmi ò irọ́ ni ariwo yéé tó orí orin tí mo kọ fún ọrùn èdè ẹ̀gbá mo fi kọ́ hmm. ọmọ tó ọgbó kọ rẹ̀ wá bọ́rọ̀ rẹ̀ jẹ́ gẹ́lẹ́ ni mo sọ fún yín fakọ òkúta ni tí ń fakọ òkúta ẹgbẹ́ ẹ̀ aláṣẹ tí pàṣẹ fẹ́rẹ̀ òwòrán ọkọ ribi títí ṣalágbá pèsè à mi bá ní kí n mọ̀ sọ̀lọ̀ ilẹ̀ òkun. bàbá tí n bá gbọ́ yín yé dáadáa akọ òkúta nǹkan tẹ́ ń sọ yé mi. ọkẹ́wé ni wọ́n ẹni tí ọ̀sẹ̀ darí sọ ni bẹ́ẹ̀ yóò bá forí jálé agbọ́n. agbọ́n ta bí wọ́n fọ́ gábẹ́rẹ́ lójú yóò gun yóò sì sùn ṣẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún un. kí la máa wá ṣe ń sìn ṣé kí n fi sílẹ̀ kó gbọ́kàn mi ni ah, a kì í lẹ́ni ní mọ̀ọ́sán ká mú kíkan. ẹni mọ̀ọ́sán ká mú kíkan hmm. ọ̀rọ̀ tó sọ nítumọ̀ lóòótọ́ onítùmọ̀ nítorí àwọn ọ̀mọ̀ràn wọ́n ní àìgbáwòrán gàgà ká má fọwọ́ ẹ̀tẹ̀ nǹkan ọ̀rọ̀ ni bó sì lè nǹkan ọmọdé sì tètè jí tó oko ní ọ̀bá kùkùté àti pé olóògùn ní ṣọkọ àbíkú bẹ́tí ẹ̀sìn bẹ́tí ẹ̀sìn sọ. Hmm, bàbá ẹ ṣe gan-an ni èmi náà sọ bẹ́ẹ̀ ah, mo sọ bẹ́ẹ̀ náà ní àkínlẹ́ni ni mo sọ ká mú kíkan. ọ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ṣé wàá rí inú mi ṣẹ̀ṣẹ̀ wàá dùn báyìí ni. Ah, ṣe gidi kan mo dúpẹ́. gbọ́ inú mi ṣẹ̀ṣẹ̀ wá dùn. ọ̀gá ọ̀gá. mo lọ lọ ọsẹ báyìí kúnlẹ̀ sí báyìí máa mi ní kó kúnlẹ̀ èmi ló ń dùgbò wá sí mo ní kúnlẹ̀ síbi tó wáyé máa wà mí lọ sí ń bọ̀ ní tán yìí. mo jáde ó jáde láago mẹ́wàá alẹ́. bọ̀bọ̀dá mi tó ipa ẹ̀kú òun lè ní tẹ́ bá kún òun lè máa mọ̀ pé ó dọ̀pù wà ń ta. wo as long as dádì àti mọ́mí bá ti ń lé èmi lórí ilé yìí mo á ń fa ilé tí ọjọ́ tó bá dùn ìrìnkùnrin yìí kò tún máa ṣe fún ẹ ọ̀ ń tàn ẹ nì ọkùnrin lèmi náà ọ̀ ń tàn ẹ nì ó ní sùúrù ṣé nítorí kò ti wọ school sí o ti bírípo ti ní freedom àbí o lè máa ṣe nǹkan tó ń wù ẹ́ má wọrí ìwọ tún ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mi kò tún máa fojú ẹ rí mo fẹ́ lè fẹ̀lẹ̀ tí wá díẹ̀ mi tó bá di ọjọ́ mi mo fẹ́ lè àní kó jáde kó wá máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó máa bọ̀ ní táìmì kó wá nǹkan tí màá ṣe fún ẹ wàá mọ̀ kó lẹ́gbọ̀n lọ́jọ́ yẹn èmi ò lè ṣe kankan má wọrí. instead of something else àbí èèyàn jalè ìṣàṣẹ́wà rẹ̀ lè jalè àbí òun mo ṣe ní kí n fi èjì kẹta so mo ṣe ní kí n tó distribute ẹ̀ káàkiri kí n kọ́ pé gbé wá báyìí méjèèjì so nǹkan tẹ́ bá ti fún mi òun ni final so <clears throat> ìyàwó mi. to me eléyìí is beautiful mm. this is really nice and you know um, fruit is good for the body so mo like it. Really? Yes. Tòótọ́ ni, no, tòótọ́ ni, you're right. Ah, in fact, inú mi dùn gidigidi gan. So, mm, Mr. Ogagu. Anyway, má tètè sọ̀rọ̀, o try. Ọmọ wa náà ni ẹ, o ti ń grow. Ah. Eh, very soon you get there. <laughs> Ṣé ẹ gbọ́? Ṣé o ti ń gbọ́kọ̀ ẹ? Ṣé o gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ? Èmi lọ́mú ẹ, ẹ eh, ò eh, má lọ tẹ. Yẹmi, má tẹ o. Àjọ yẹ lójú ìyàwó ẹ o. Ah, kí ló ṣẹlẹ̀? Rẹ̀mí, are you okay? Fẹ́mi gba kọ́ọ̀pù. Ó dàbí pé òye fẹ́ máa gbé mi wá látinú. Bóyá kí n lọ rìláàsì díẹ̀ sínú ilé. Àbó ti uh, uh, Nǹkan mi just a minute. All right. Ó lè joyún o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ìyàwó mi. Pẹ̀lẹ́ o. Mm yàǹtì yàǹtì àwọn dání apẹ́lẹ́pẹ́ ti mú ẹ pẹ̀lẹ́ o. Rẹ̀mílẹ́kún hmm. Rẹ̀mílẹ́kún má ṣe báyìí fún mi ṣórí hmm. gbogbo nǹkan tó ń ṣe ó máa ń dẹ́rù bèmí ẹ torí bó ṣe ń ṣe ẹgàn ò tiẹ̀ jẹ́ kí n mọ̀ ó o kàn ń dẹ́rù bà mí ṣe pé olóòtú ṣe ń ṣe ẹ́ ń sìn. ìyá mi àjò lè dùn títí kó nílé má rí lé o o tún ti bẹ̀rẹ̀ kátikàti o tún ti bẹ̀rẹ̀ kátikàti gbogbo jákujàku tó máa ń sọ ìmú ni mi ò fẹ́ máa gbọ́ mọ́ this is home eh? àjọwọ́ ló ń lọ this is home anyway mo mọ̀ pé tí bàbá ti ń ṣèyàn kò sí nǹkan tí o lè ṣe àkọ́bà bó ṣe máa ń ṣèyàn nìyẹn but ìsọkúsọ yẹn náà ti tó bẹ́ẹ̀ yẹn i am here this is mommy i'm here. òun hmm. mò ń bọ̀ jẹ́ ń lọ yọjú sí girama wọn dúró torí gbogbo kati kati kati tó sọ ń gbà tí girama náà dé bó ṣe ń sọ náà ni màá mi wọ bí bó ṣe ń sọ náà ni. òjijì rẹ ṣe bóun lẹni kejì rẹ o aláṣẹ ọ̀dọ́ o má lò gbà rẹ lọ aláṣẹ ọ̀dọ́ má lò gbà rẹ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀ akérèdí oníkejì èdè aṣọ́tọ́lù ni. màá mi kú jókòó tí wọ́n kọ́ mi kú ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn káàbọ̀ ọkọ mi kú ọ̀rọ̀ ọmọ mo sún ọ̀rọ̀ rẹ̀ mi lẹ́kùn kì í ṣojú lásán o káyà tètè wá ń ta máa ṣe sí i kí ọ̀rọ̀ ẹ̀ kó má lọ di pé omi máa lọ tẹ̀yìn wẹ̀gún lẹ́nu ọlọ́run ò ní jẹ́ àfojúsùn kún ẹ̀rù. àmín ká tètè wá tá a máa ṣe sí ní kíákíá. ṣe rí ètò tiẹ̀ ń bà mí lẹ́rù òun làwọn dídágbére tó máa ń dágbére when she is not abroad tábà ní pé òkè ọmọ fẹ́ o ilé òyìnbó sú ẹ o fẹ́ lọ lé a máa ṣe ń gbà mí bí ìgbà tó yẹ pé màmá rògbà tó ń lọ lé ọkọ ni ìgbà mi màmá wò pé ah àbò fẹ́ lọ ìlú òkè ni because nígbà tó bá ń dáṣà àjò lè dùn kó nílé má relé ilé ebo ni this is your house ilé ibo ló ń lọ mami ó jẹ́ kẹ́rù bà mí o. mo kúkú gbọ́ bó ṣe ń sọ àmọ́ nǹkan tá a máa ṣe ni pé tó bá ti di ní fẹ̀ẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la ká gbé rẹ̀ mi lẹ́kún lọ sọ́dọ̀ ẹ̀yọ́ ọ̀ṣun kọ́lọ̀ má fi rẹ̀ mi lẹ́kún pa wá lẹ́kún o àmín o káyà mọ ta máa ṣe ní kíá kíá kíá kíá kíá àmín àmín máa ṣe nìyẹn o àmín ìwọ lọ́wọ́. Ma fi rẹ̀ pa mí lẹ́kún. ooo. o má fi rẹ̀ pa mí o ti fi pa mí lẹ́rìn má fi pa mí lẹ́kún. ooo. o ooo. o. hey àmín. bá mm. gangan náà nìyẹn. ah nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀la mm, báyìí. bẹ́ẹ̀ ni nítorí náà ibi ni màá sùn. ẹ o wọ ẹ ẹ ṣe mi. ibi ni màá sùn tètè jí lọ. ẹ ti ń pàṣù bá ah ah ọmọ yìí sọ̀rọ̀. lóòótọ́ lọ̀rọ̀ tọmọ yìí sọ àjò ò lè dùn dùn dùn kò ní lè má relé ẹ ti fún un níwọ̀ jẹ́ ẹ̀. ṣebí mo sọ fún yín wípé kò gbọdọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mì ni ah. ti jọ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mì ni. Ah. níbo. à ah. ń jọ gẹ̀dẹ̀ ńlẹ̀. all manners of ogede, all kinds of ogede, a kì í jẹ́ ńlẹ̀ wa kódà ọkọ mi ò láìkì ọ̀gẹ̀dẹ̀ mo tún wá sọ fún pé nídìílé wa ò wọ́n lọ́kọ̀ tí bá fẹ́ o kó má jẹ́ ọ̀gẹ̀dẹ̀ o gbogbo ẹ̀ ọkọ mi ò àti gbogbo ọ̀gẹ̀dẹ̀ pátápátá kò sí kọ̀kọ́ tá à ń jẹ à ń jẹ àbí màá mi. ẹ gbà ń kórè yeye o yeye ọ̀ṣun ọ̀ṣun nìkan ló mọ̀ bíi. ìyá wa o. wọ́n pè é bí ológun ẹrú o. wọ́n pè é bí ọlọ́gbọ̀n ní wọ̀fà o. wọ́n pè é bí ọlọ́gbọ̀n ní wọ̀fà. wọ́n kọ̀ fún àgègé ọlọ́mọ àdìmúlà o. ọlọ́mọ àdìmúlà. ìyá o ẹ̀rẹ̀ kò ṣe. àkókò tèmi àtò torí àjòyè títí báyìí kó ní máa dé kó ṣàwọn ìlú ló fi wọ jẹun àwọn ọmọ adára ni ni wọ́n gà kó òkè lọ sáré padà sí títí wá ẹ ṣe wá ìkọ̀kọ̀ tí wọ́n fẹ́ẹ́ ṣe fún mi ni pé mo fẹ́ẹ́ bá mi sọ fún àwọn òbí pípé wọn ò gbọ́dọ̀ fún ọ àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo orin tó ti ara wá pátá gbogbo ẹ̀ ló máa bá ṣùgbọ́n tí wọ́n mú wọ́n bá fìfẹ́ máa dùn nígbà tí mo bá dán tán ìfẹ́ mi ààbò mi yóò wà lórí wọn ẹ bá ti sẹ́fẹ̀ fún un èmi ẹni tó tọ́ lọ́dọ̀ wọn. Hmm. agbẹ́kọ̀ olóhùn ò dáró mọ́ àlùkò kọ̀ olóhùn ò kó sùn àbẹ́ ẹ̀gbọ́ àjò ò lè dùn dùn dùn fúnilé má relé ọmọ yìí ti padà sí. màmí bá ń jí rẹ̀mí lẹ́kún. rẹ̀mí lẹ́kún. rẹ̀mí lẹ́kún. ẹ gbọ́dọ̀ sunkún ah! bí ti ìwù kó mọ kó ta yín lára tó omi ojú yóò gbọ́dọ̀ kàn lẹ̀ àti níbí àti nílé gbogbo ẹ gbọ́dọ̀ sunkún torí tẹ́ ẹ bá sunkún gbogbo ń tẹ́ ẹ kó jọ pátá gbogbo rẹ̀ ni ó pòórá ọmọ ni o ilé ni ọrọ̀ ni owó gbogbo nǹkan tí ń dán pátá ni ó padà di ẹ mọ̀ sunkún o ẹ mọ̀ sunkún rárá rárá ẹ yà mọ́ ọ̀rẹ́ rìn ẹ mọ̀ dùnnú ó ti padà. ẹ kú ilé o inú mi dùn láti padà wá sáàárín yín èmi náà dẹ̀ mọ̀ pé ó ti ń wù yín pé kì í ti padà sáàárín yín ti pẹ́. bẹ́ẹ̀ ni ẹ má bínú ilé ayé ló dùn mọ́ mi púpọ̀ mo dẹ̀ mọ̀ pé torí ẹ̀lẹ́ yìí náà ṣe fi ẹ̀mí ìgbàgbé sí mi lọ́kàn tó fi di wípé ọmọ adarí oorun fi fún mi ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnìjẹ tẹ́ ẹ̀ fi fún mi lára. bẹ́ẹ̀ àwọn la fi gbàgbé sí ẹ lọ́kàn. èyí tí mo wá dé yìí o èmi ò lọ́bi kankan mọ́ mo ti dé pátápátá báyìí ṣùgbọ́n mo á fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín kí nìyẹn o. mo fẹ́ kẹ́ ẹ fún mi láyè mi láti padà sílé ayé mo fẹ́ lọ gbẹ̀san lọ́wọ́ ọmọ adarí wọn tó fún mi ní ìwọ jẹ. mo fẹ́ gbẹ̀san. bẹ́ẹ̀ ni mo fẹ́ gbẹ̀san. ṣé ìkọ́ tó fẹ́ yẹn. ìkọ́ tí mo fẹ́ nìyẹn. àṣẹ ẹ̀bùn. ẹ ṣé mo dúpẹ́. áńgẹ́lì mi ò máa máa kú o aláàbò mi o áńgẹ́lì rẹ ni òjìji rẹ ṣe bóun lẹ́ni kejì rẹ o aláṣẹ ọ̀dọ́ o má ló gbà rẹ lọ aláṣẹ ọ̀dọ́ má ló gbà rẹ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀ akérèdí ọmọ oníkèyí èdè àṣọ tọ́lù ni ó dá dúró o aláṣẹ ọ̀dọ́ o aláṣẹ ọ̀dọ́ má ló bàrẹ lọ omi yínká o omi tó sì lọ́tọ̀ akérèdí ọmọ onígèdè èdè àṣọjọ́rù ni. àjò lè dùn títí kó nílé má rí lè. yọ̀mí mo nífẹ̀ẹ́ gidi gan-an ni àmọ́ àlá lásán ni tí ò lè ṣẹ. ó wù mí kí n bẹ́ẹ̀ kalẹ̀ o ṣùgbọ́n kò sáyè fún mi mo wá bẹ́ẹ̀ gbàdúrà sí lídùá ó bẹ́ẹ̀ pèsè aya rere tó máa bá ẹ kalẹ̀ owó ọmọ àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni wàá fi jogún fún un hmm. èmi aláṣẹ ọdọ mọyọ náà. áńgẹ́lì ẹni ṣọ́ mi onírìn àjò ayé mi o áńgẹ́lì mi má padà lẹ́yìn mi o aláṣẹ ọ̀dọ́ o áńgẹ́lì mi ni. bí ìrìn àjò Rẹ̀mílẹ́kún ṣe rí nìyẹn ìgbà tójú ọmọ yẹn ń pọ́n mi gan-an gidigidi ni mo tọ ìyá ọ̀ṣun lọ àwọn náà fi Rẹ̀mílẹ́kún àwọn náà fi Rẹ̀mílẹ́kún nígbà náà lọ. mo o ó ní kàkòjẹ́ agbóhùn àṣeyẹ ìyá rẹ̀ bẹ̀lẹ́kùn ó ṣe dà o ó ṣe ó kù díẹ̀ káàtó ó ṣe wá jẹ́ àsìkò tí Rẹ̀mílẹ́kún kúrò láyé ló ṣe ń sọ léyìí fún mi ò tiẹ̀ ṣe mistake látijọ́ tí èmi àti ẹ ti ń fẹ́ra wa tá a fi bí Rẹ̀mílẹ́kún sáyé kò tiẹ̀ ṣe mistake àbí kò tiẹ̀ mọ̀ọ́mọ̀ mọ́ tí yókù náà tí ló pa ẹ́ kò tiẹ̀ wá kò jí síkírìtì kò jí sọ fún mi why. kò ń ṣẹjọ́ mi náà ah! kọ́ obìnrin ẹjọ́ ta ni. ìyá ọ̀ṣun ló sọ wípé àṣírí yẹn àárín èmi àti àwọn pẹ̀lú ìyá tó bí ní lọ́mọ nìkan ló gbúdọ̀ wà òun ni mi ò ṣe lè sọ fún ẹ ìwọ náà dẹ̀ mọ̀ ẹni tó bá ń wọ́ mọ̀ kò sí tẹ́yìn òun ṣe tán má bínú ọkọ mi jọ. a ah! máa ṣe ọ́ ṣerú ọmọ báyìí ló wá yẹ kó bọ́mọ yẹn mi lọ́wọ́ àbọ̀wá jásìkò tó bọ́ tán ni mo ṣe wá mọ rírì ọmọ tí mo bí ah, ó gbúrò kí bàbá tó ní ó dọwọ́ ọmọ òun lọ́rùn àmọ́ mo ti ń fura sọ́mọdé nígbà tó wà láyé gbogbo ìgbésẹ̀ mi láyé ló máa ń sọ fún mi dádì mi ibi ni ẹ rìn sí ibi ni ẹ má rìn sí ibi ni ẹ gbà ọ̀nà yìí ni kẹ́ tọ̀ ẹ má tọ̀ bí ọ̀nà rè ìgbẹ́ rè mi ò fura àmọ́ níbi tí mo ti bẹ̀rẹ̀ sí ní fura sí rẹ̀mí lẹ́kùn yìí ló jẹ́ kí n kọ́kọ́ mọ̀ pé ọ̀dàlẹ̀ ni àdìsá ọ̀rẹ́ mi tí mo ní ó kú sọ fún mi èmi ni mi ò mọ̀ ó ní kí n má bàa dòwò pọ̀ mo ní kò ṣeé ṣe ṣé tèmi bá wá mọ̀ pé alágbára lọmọ mi ṣé mi ò ní bọ́rọ̀ sílẹ̀ ni àmì ara tó sọ mí mo tó fura bákan náà níjọ́ tí àwọn olóhun tí wọ́n dé sílé wa tán náà fẹ́ gbowó ṣe bí mo ti lọ gbowó jáde fún wọn ó ṣíjú wò wọ́n lójú báyìí lédè àìyedè bẹ́ sílẹ̀ wọn láàrin lẹ́yìn ìgbà yẹn ó wù mí kí n sọ jáde pé irú ọmọ wo ló jẹ́ ọmọ yìí àmọ́ mi ò tún ríro ah, mi ò tún ríro ṣe irú ọmọ báyìí ló yẹ kí n lose ẹ ráyè mi báyìí. Ah! ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa sunkún. àjọ ah, ọkọ mi má kéwòn èyí ọ̀ṣun ti sọ pé tá a bá fi lè kẹ́ pẹ́rẹ́ gbogbo nǹkan tó taara ọmọ náà wá sọ́dọ̀ wa wípé ó máa gbà padà lọ́wọ́ wa o wọ́n ní ká ṣàmà rẹ́rìn ni o jọ ọkọ mi nítorí ọlọ́ má ké o. ẹ̀rín. má ké orí pé mi náà ò lè ké o má ké o. ìyá ìyá máa rẹ́rìn. ìjó lé ò máa jó <laughs> ẹ̀rín lé ò máa rìn olùgbàlà ti ṣẹ́gun fún wa hallelúyà. mi ò ké o. má bínú sí yẹn ti sẹ́ni o ìjọba parọ́ fún o. ó jẹ́ kó ní fún ẹ kí wọ́n ti wà láwọ́ ọdún máa ṣe nǹkan ní máa ń omi ah, pọ̀ wọ́n báwo orí bóyá ọrùn bí òkú tó ti kú bí ogún ọdún sẹ́yìn. ẹwọ ilẹ̀ tó ń fẹnu fara ló tún béèrè lọ́wọ́ wa. jọ bọ̀bọ̀ ṣé o fẹ́ sanra ni àbẹ́jọ́ òṣèlú bá rò kí ká máa lọ sí wa náà. Ah, mo gbé mo gbé mo gbé mo gbé mo kú mo dáràn so mo rán àwọn bíbí yìí náà. Ah, tèmi ti bàjẹ́ tèmi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ o ìbùkún ti fẹ́ bẹ̀rẹ̀ ìbùkún ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi ti ah, bàjẹ́ bàbá dégèrè bàbá ti kú bàbá ti kú ah, mo gbé ló tún kù fún mi nílé ayé nígbà tí gbogbo èèyàn sá fún mi wọ́n ní mò ń rùn bíi pọ̀nmọ́ àwọn mi àtún ní mò ń rùn bí òkú tó ti kú fún ogún ọdún ẹbí sá fún mi ará sá fún mi ọ̀rẹ́ sá fún mi yomi gan sá fún mi kò tiẹ̀ tún lè dúró gbọ́ ohun tí mo fẹ́ sọ. So nígbà tí mo ń torí èèyàn jìyà tí ò tiẹ̀ wá lè gbọ́ mi ẹ kí ló wá kù báyìí kí ló kù fún mi nílé ayé hmm. kú yá jẹ́ lọ. aláṣẹ ọ̀gá o èyè orí lóye o bó ṣe pín aláṣẹ ọ̀dọ̀ ọlọ́run ló yàn ọ́ òye ọlọ́run ló dá ọ èyí ṣe yan. aláṣẹ ọ̀dọ̀ má ló bàrẹ lọ omi yín ká o omi tó sì lọ́tọ̀ akiridi ọmọ onígèdè èdè aṣọ lórin ni ó dá dúró o aláṣẹ ọ̀dọ̀ o aláṣẹ ọ̀dọ̀ má ló bàrẹ lọ omi yín ga o omi tó sì lọ́tọ̀ akírídì ọmọ onígèlè èdè aṣọ́tọ́rùn ni ó dá dúró o aláṣẹ ọ̀dọ́ o bójú bá ń pọ́n ni kò sára ta ò lè dá gbígbà bá ń fi ni èrò àpọ̀ èrò ọkàn yóò ní ilé jẹ́ kà ṣùgbọ́n o oyè ọlọ́run bó ṣe ń pín áńgẹ́lì mi o máa ma kú o aláàbò mi o áńgẹ́lì rẹ ni òjìji rẹ ṣe bóun lẹni kejì rẹ o aláṣẹ ọ̀dọ́ o máa lo gbà lọ.